ní leaders junction tribunal màlẹ́fàlà àfi òkè àdó ń bàdàn ọ̀rọ̀ eléyìí gbogbo èèyàn ló máa sọ ó yẹ ká lọ gbàdúrà ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní fún un lẹ́kọ̀ọ́ tó yẹ kóró precious National university dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga takẹ́kọ̀ọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú nínú àwọn degree programs bíi bsc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering bsc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one twenty nínú ìdánwò utme pẹ̀lú five o level credit nínú english and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB JUPEP A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò UTME rẹ̀ kò bá tó one twenty lè jàǹfààní JUPEP program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọlọ́ọ̀gùn òdìfẹ́ road Ìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. àràbà ní bàbá ẹni àbálàbà ní bàbá Fresh FM ó ti di bàbá wọn Fresh FM. òjijì kí ìwọ́dùn kò mí ó gbóná. Fresh FM ti dára bàbá ayé ò ká o àjànà kó kọjá mo rí nǹkan fìrí erékọ gbígbé. Fresh FM ti dára bàbá o ṣe ò ká o. ìròyìn ajá balẹ̀ tó tún gbénu tán àwọn ètò afúnilòyè akọ́nilọ́gbọ́n eré ìdárayá obìnrin tó rọ́ṣẹ́ kókó ọba olúwa ló sọ adọ́gà o. aṣíwájú ni wàá kàn káàkiri ọlọ́run ló sọ wọ́n dẹ́kẹ́ yìí dẹ́gbẹ́ gbọ́n àtúbárìn máa tò sí sámi wa àwa ló ṣáájú táwọn tó kù ń bọ̀ lẹ́yìn wa. àṣẹ̀ṣẹ̀ yọ ohun ṣòun ṣàní ìfẹsẹ̀ fresh fm àkùkọ dìrì ẹwà inú gbẹyẹlé ọba olúwa ni ó wa dọ́gba. ẹ má forí wọrí ẹ má forí wọrí fresh fm ti dára pàápàá. fresh one oh five point nine fm akọgun láàrin àwọn ìkànnì yòókù. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn làwà ẹkún ojúbọ ajábalẹ̀ tó o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ẹkún ojúbọ ajábalẹ̀ o lórí fẹsẹ̀fẹ̀. kìlà kò dẹ̀ ṣe tà mí sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. ọjọ́ kẹjọ lò ní oṣù kẹta hmm, March eight twenty twenty two ntan hmm, lọ. ntan lọ nu o ntan lọ o bàbá tí ń fẹ́ bí ọmọ ẹ̀ ọlẹ ẹgbọ́ ẹ wá ẹ̀yin náà tún ti gbọ́. à ń tan lọ náà nù. wọ́n tún ní à àti gbọ́ ẹ̀yin náà tún ti gbọ́. ẹ̀yin náà tún ti gbọ́ ẹ̀yin náà tún ti mọ̀ <laughs> ok. oh my gosh àbọ̀bọ̀ alva ọlọ́run kó ṣàmọ̀ ṣàánú èèyàn ni àwọn ìwé ìròyìn ti kalẹ̀ síwájú wa bàbí hmm. fún tòórọ̀ yìí àmọ́ èyí tó ṣe ìkúnlẹ̀ abiyamọ hmm. láàánú púpọ̀ hmm. ó ní ìròyìn àtìgbàyíwá tóní BRT dé Èkó nígbà tí ó dàná tí fọ́nrán tí arábìnrin un innocent soul bí àṣà àwọn ilé ìbò fọ́nrán tó yà um, kó tó di pé àwọn ará abí gbẹ̀mí ẹ̀ wọ́n dẹ̀mí ẹ̀ légbodò wọ́n jù sí ìkànnì ayélujára fún gbogbo tolólítẹlẹ̀mù láti wò inú fọ́nrán òun ó wá kó òun dáhùn fótó òun ti dẹ́rẹ́bà òun àti bóyá èèyàn kan àbí méjì lọ́ọ̀kan ìwà ń yàpá kọ́ ọ kí ni wọ́n pe ẹ wá o òun ò wọ BRT bí eléyìí rí o BRT wo ni ń dá gbé òun nìkan lọ tí wọ́n sáré lọ lé lẹ́lẹ́lẹ́lẹ́ pé hmm. ara tiẹ̀ ń fún òun báyìí ń ṣe fídíò ń fi ń sọwọ́ sí àwọn èèyàn rẹ̀ pé ah ara ń fún òun o. iboloke iboloke yìí ń gbé mi rè o. ó tiẹ̀ tó o pé ẹ wo ẹ mọ̀ fi òun ṣe yẹ̀yẹ́ o tó ń bá padà délé tí nǹkan kan ṣẹlẹ̀ pé ẹ mọ̀ fi òun ṣe yẹ̀yẹ́ pé kinní kan o àṣé kò ní délé. ha ọbẹ̀ ìdùmarè kó dákun ṣàánú ńgbà tí àlọ́ òfin lọ tí àìbọ̀ ó jẹ bọ̀ arákùnrin tó wà BRT òun ó ti padà wọ́n ti padà náwó gan. ó ti ń kà báyìí. ó wà ń kà àmọ́ ó yẹ ó ní wọ́n dáhùn àwọn. wọ́n dá wọn lọ́nà. wọ́n dá wọn lọ́nà ni pé ńgbà òun sì rí bọn wọ́n ní kó òun sàmọ̀ wà mọ́tò lọ́mọ wà mọ́tò lọ́mọ mọ́tò lọ́mọ pé kinní kan ó sàmù gbogbo ẹ̀ mọ́ra wa mm. mọ́ra wọn àmọ́ sọ mọ̀ pé tọlọ́hun ni ìdájọ́ òun sì ni ẹ̀san bíjọba bá ti ṣiṣẹ́ ọwọ́ wọn pẹ̀lú ìwádìí mm. ti ogun rege kí wàá ní ẹ̀kọ́ ibẹ̀ fún tolórí tẹlẹ́mù ni pé ẹ̀yin arìn mọ́dàánù mọ́ mi mọ́ bó ni mọ́ mi ṣe mọ́ ń pè wọ́n arìn mọ́. ànùmọ́dàrò ni ànùmọ́dàrò ànùmọ́dàrò ni <laughs> ó kọ tí wọn eh. ẹ mọ̀ dágbére o. wọ́n ní adájọ́ mọ̀ sí asọ̀rọ̀ mọ́ yẹ tó ń tọ̀ ń bá sọnù ìjọ náà la wà àwọn alágbájá òní báyìí o kì í rìnrìn ah, wéré wéré kì í rìnrìn ìranù báyìí. ẹ wá wọ ọmọ oníṣẹ́ káníkò tiẹ̀ lẹ́ni tó dágbére fún wàhálà kò síbi tí wọ́n wá sí. ọlọgbẹ́nu ẹ tó wá wò ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ táwọn ẹlòmíì tí wọ́n sọ di nǹkan tí òjọpọ̀ lọ wọn ó ṣiṣẹ́ mọ́ ńlọmọ hmm. ń fi ń ya àwòrán díẹ̀ tí sì fi ń sọwọ́ sáwọn èèyàn rẹ̀ kì ó sì ṣàwòrán eré ó ti rò pé ń bo ni òkè yìí ń gbé mi rè é bọ́bá sẹlòmíì ni yọ́ọ́ mọ jẹ chingom lẹ́nu pàlà ni yọ́ọ́ mọ jẹ́ lẹ́nu ni bẹ́ẹ̀ ni ọmọ pingi pọ́ǹgì tí ò nítumọ̀ kankan kódà ó tún fi voice note ṣọwọ́ sí ọ̀kan náà bọ́ọ̀rẹ́ ẹ̀ ní bàbúrò ẹ̀ ni ó ń fi voice note gbogbo voice note yẹn ló fi ń pé à ìyẹn ni à ṣé o ti bọ́lẹ̀ ṣé o lè bẹ́ẹ̀lẹ̀ ni ṣé kìnnìkan yẹn ni à òun ó tún ti dàbẹ́ pé ó tún ti tẹ slow ó tún ti ń lọ ó tún ti ń ṣe gbá ó jábọ̀ sínú gbogbo voice note ti ń lọ bíi mẹ́wàá ó fẹ́ ju mẹ́wàá lọ tí mo mo fẹ́ ti ara mi gbọ́ àwọn èèyàn sì wọ́ káàkiri ẹ wo ẹ̀yin èèyàn ìta ti lágbára ìta ti dáa ẹnu tiwa kọ́lẹ́ ti gbọ́ pé ìyàwó balẹ̀ lálùbáríkà ìta ó ti dà ká mọ́ sọ̀dà kejì ọ̀rọ̀ ibi ẹ bá ń lọ ẹ jọ̀ọ́ sẹ́ràn sẹ́ràn àmọ́ lẹ́ni tí ń jẹ́wọ́ fún bó tiẹ̀ jẹ́yàn kan ẹ tiẹ̀ mọ̀ dágbére fún ẹ mọ̀ gbọ́dọ̀ mọ ibi tí mò ń lọ. how ọlọmọ mọ̀jà tó kòròkòdó kòròkòdó ẹlòmíì ó sì mú náírà báàgì nù lé Eh, eh, mo fẹ́ débẹ̀ mo ń bọ̀ eh, mo ń bọ̀ ọ ń bọ̀ ń bo mo ń bọ̀ náà mo fẹ́ jà níbo lọ ń bọ̀ níbo lọ ń lọ. Ah, ẹ káàárọ̀ o ànírànrin nù nínú ayé ẹ káàbọ̀ sórí ajá àbálẹ̀ ìròyìn torí pé ìròyìn abiyamọ ni kò sẹ́ni tí ìròyìn ọ̀kan kù nígbà tí ó jáde sígboro ayé wọ́n ti pọ̀ ọmọ ọlọ́mọ nísìnyí àmọ́ ẹ̀kọ́ ò lárí kọ́mẹ̀ wọ́n lẹ́ni ó jìn kótó ọ̀kara òkú lọ́gbọ́n kò jìn kótó hmm. àwọn èèyàn tí wọ́n gbẹ́ kótó orí wọn náà ni wọn ó sì fi gbé káyìn. ẹ já lọ sójú àwọn ìwé ìròyìn tó jáde láàárọ̀ tí ò ní wọn kọ ọ̀rọ̀ APC náwó awájú ìwé kìíní ìkejì tèmi o wọn ní gómìnà ìpínlẹ̀ Niger ó ti gorí àga fúnra ara rẹ̀ gẹ́gẹ́ bí alága APC lápapọ̀ ní orí bù ó nígbà tí Buhari tí mo ti wẹ̀yìn tí mo wo Buhari lẹ́yìn mi <laughs> ìyókù ó bùṣe o. ajá tó lẹ́ni lẹ́yìn lè ń pọ̀ bọ́. bẹ́ẹ̀ ni o hmm. lọ́ba bẹ̀rẹ̀ sí búra fún àwọn alága alága APC láwọn ìpínlẹ̀. wọ́n yà ṣe ẹ ti yà débẹ̀ ó ní bíṣẹ́ náà nù. bíṣẹ́ ọ̀bà pẹ́ ni àìpẹ́ sẹ́ni. yes níbo láàmú rí ní ọ́fíìsì ojoojúmọ́ ni. ẹyẹ ṣe sùúrù o. ojoojúmọ́ ni màá wá sí ọ́fíìsì. ṣùgbọ́n nǹkan tó súnmọ́ bú ní ní bú ní ọ padà bọ́ sáyẹ̀ lónìí yìí bí kurukuru ọba bójú ọjọ́ jẹ́ kábíyèsí olódùmarè mm-hmm. kábíyèsí olódùmarè mm-hmm. ìjọba àpapọ̀ ti sọ fún àjọ NLC pé bẹ́ẹ̀ bá mọ ibi tí àṣù ti ń gbọ́rọ̀ ẹ bá wọn sọ̀rọ̀ ńbẹ o ẹ bá àṣù yín sọ̀rọ̀ o lórí ìyanṣẹ́lódì call àṣù to order English ìjọba àpapọ̀ ló sọ bẹ́ẹ̀ fún NLC. bákan náà ìjọba àpapọ̀ wọ́n ti kìlọ̀ fún àwọn tó rìpọ̀ apá rìpọ̀ ẹsẹ̀ àwọn ìgànnìkọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ní ìjà yá àwọn ń lọ jà ní Ukraine wípé ẹ ẹ má dán wò. ẹ ìjókòó jẹ ara. ẹ má dán wò wọ́n ní òròmọdé ọ̀màṣá ìyá ẹ̀ lọ́ máa wò di èyí tẹ́yìn fẹ́ dẹ́wò yẹ ẹ ẹ kúkú mọ̀ kankan <laughs> ẹni wọn bá tó yẹ ẹni sún lópó àìpé bú ọ̀dá o ẹ mọ̀ lọ́ọ́ fa lọ́bọ̀lọ́bọ̀ bá dé. ọmọlọmọ dá mọ̀ ṣé wọ́n sọ fún ẹ pé ìfẹ́ Ukraine gan wọ́n ní dé. ẹlòmíì fẹ́ já dànù ni pé wàá ti fún one thousand dollar tọwọ́ ẹ̀ bá tẹ̀ pẹ́rẹ́ báyìí. Oh, àwọn ẹgbẹ́ oh, eh, eh, àfọ̀dájà ti ṣe fẹ́ lómi ìgbà náà lọ fẹ́ tẹ̀sí ẹ̀ wò pé. bàbá bẹ́ẹ̀ rẹ́ mi ká bẹ́ẹ̀ rẹ́ mi náà Eh, nílùú àríremọ̀ṣe hmm. àwọn eh, kábíyèsí wọn àtàwọn ìjòyè tí ń sọ fún wọn pé kán mọ̀ re ìdálẹ̀ lórí ìjagun hmm. tí ọ̀kan wọn hmm. àwọn gan yẹ kí wọ́n mójútó lù wọn kí lù wọn ó dùn gbé. ẹni tí ọ̀dà sọ fún ni ah, ah, eh, ah. kì í sọ pé èkìsà lọ́wọ́ yìí ọ̀dà sọ kan fún mi ni. ìbájá pé ìlú da ní àríremọ̀ṣe republic ni ṣebí irúfẹ́ àwọn ọmọ yìí wọn ò ní sọ pé a ní any visa Afghanistan Iran Ukraine káwọn kàn ti ẹ̀ fòkú òǹlù yìí káwọn fi ẹsẹ̀ àwọn tẹ ilẹ̀ bòmí. tẹ̀wọ́n àbọ̀ abalẹ̀ ẹ wà máa sọ fún àwọn èèyàn pé bọ́ ọba mọ̀ lọ stẹ́rí sí yùn ẹ̀mí ẹ̀ mọ̀ fẹ́ ìgbà tó ń ti tẹ̀mí ó ṣòfò kí lòun ṣe. ọjọ́gbọ̀n mo sọ fún pásítọ̀ mi kan mo sọ fún pásítọ̀ mi kan mo níṣẹ́ mọ̀ pé nǹkan tìjú ni kéèyàn gba visa kó a máa ṣe testimony inú ṣọ́ọ̀ṣì wọ́n ní no no don't say that mo ní nǹkan ẹ wo nǹkan hmm. ìtìjú ni o hmm. orílẹ̀-èdè bá rí bó ṣe yẹ ó rí tí ọ̀dọ̀ wa náà dàbí ibi tí wọ́n ń gba visa wa. àwọn èèyàn ó béèrè lọ́wọ́ rẹ pé níbo lọ lọ kí ni ń lé ọ. <laughs> hallelujah ẹ wo hmm. ibi àti sunkún láti ríran òwe ìlú àwọn abọ́ládé aláàjì aláàjì e pààrọ̀ fàlàyé e kọ ìwé fi ipò sílẹ̀ bẹ́ẹ̀ ni owó kan àbàtẹ̀ two million tí wọ́n sọ pé wọ́n transfer láti ibìkan sí ibìkan lórí nílẹ̀ gẹ̀ẹ́sì ibìkan agbẹjọ́rò ẹni tó sọ̀rọ̀ ló kọ àwọn tọ́rọ̀ kàn ní rárá o irọ́ lọ́ba dé ah, ọ̀rọ̀ àwọn wo wọ́n ń sọ yìí gan ẹ mú sùúrù ìròyìn ń bọ̀ lórí ẹ̀. èmi rí ìròyìn kan tó jọmọ́ ti bàbá Fálàé ó sọ̀rọ̀ nínú ìwé ìròyìn Nigerian Tribune ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ọ ẹjọ́ ẹ mọ̀ gbé yẹn wá o IBB ọ̀sáàkè mi torí pé bóyá mo lu jìbìtì kan àbí mo kówó jẹ o ó ní ní tó bá dé kí lọ́ọ́ bá dé ẹ gbé ọ́nù ròyìn láàròyìn láìnú àjàbalẹ̀ láti sọ fún yín. Abba ń wò paito tó ń tàwọn míì tí wọ́n jọ fẹ̀sùn kàn wọ́n ní iwájú ilé ẹjọ́ mm. ah, ìròyìn yẹn ó ní Abba Kyari àtàwọn mẹ́fà míì wọ́n jù wọ́n sínú igi rojọ́ wọ́n bí àwọn kan lẹ́gbẹ̀ẹ́ wọn pé ẹ jẹ̀bi àbẹ́ ẹ jẹ̀bi sọ wípé àwọn ò jẹ̀bi àwọn kan pẹ̀lú Abba Kyari ní àwọn ò jẹ̀bi àmọ́ àwọn kan ní ẹ̀ wo àwọn jẹ̀bi ń tàwọn ẹ jẹ́ kí ọlọ́run sàkó ayọ́dún ìtàkùn kóra àwọn sí àwọn jẹ̀bi ń tàwọn ọlọ́run kó sànú. àbí wọn fẹ́ sílé àná bẹ́ẹ̀ lẹ́jọ́ ti mẹjọ́ ẹ̀ lẹ́bi kò ní pẹ́ lórí ìkólẹ̀ jàre. Eh. all right gbajúgbajà ọmọ bíbí ilẹ̀ káàrọ̀ àjíire ni olóyè Sunday Adéẹmọ Sunday Ìgbòho a gbọ́ pé wọ́n tú u lẹ̀ ní ilẹ̀ Benin wípé lọ tọ́jú ara rẹ o mm. lọ tọ́jú ara rẹ ìnìtọ́ bá dé o títú mm. tí wọ́n túlẹ̀ tí wọ́n sì fi lé bàbá àgbọ̀npìtàn wọ́n gbé e lọ́wọ́ mm. bàbá ọ̀jọ̀gbọ́n eh, Banji Akíntóyè àti eh, dókítà Sunday um, eh, ẹni kejì tí wọ́n fi lé e lọ dókítà Wọlé Adéníran ẹ̀yìn rèé o àfilẹ̀ yín lọ́wọ́ ẹ lọ jẹ́ kó tọ́jú ara rẹ̀ hmm. tí ọ̀rọ̀ ń bá dénú hmm. ẹ̀yin rò pé wọ́n ti ní kọ́mọ bọ̀ nàìjíríà bí. rárá o <laughs> agbẹjọ́rò olóyè Sunday Igboho gan sọ̀rọ̀ pé Igboho tí ì lè kú o ní Benin Republic. ṣùgbọ́n àwọn èèyàn ti bẹ̀ sí ihò fáyọ̀ pé hmm. ah, Ọlọ́run ṣeun o pé àṣé ibi wọ́n pa ọ́ ni wọ́n gbọ́ ọ wà. àdópa ẹ ìròyìn ayọ̀ kan rèé bí èèyàn bá bá láyọ̀yọ̀ ayọ̀ náà ò ní pẹ́ wá sọ́ọ̀dẹ̀ olútọ̀hún abọ́ládé adíá fún ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní 1994 ó jìnnà díẹ̀ 1994 ẹ bẹ́ẹ̀ ni àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pọ̀ àmọ́ ní 1994 ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles tí wọ́n yan yọ fún Nàìjíríà Buhari ti buwọ́lu kí wọ́n pín in lẹ́kọ̀ọ̀kan fún ikọ̀ Super Eagles 1994 èmi wà ń béèrè pé bọ́ọ̀lù ìdíje tèwo ṣé ti Tunisia 94 àbí world cup usa ninety four ńgbà bá dé ọ̀gbagadè ìròyìn ni kí lọ́ọ́ fi ọwọ́ lẹ́rọ fún tí ẹ náà ń bọ̀ ọlọ́run níjẹ́ wọn ó di ilé oore tí a ajá balẹ̀ táwa ń kà yìí ah, kìí ṣe pé eh, eh, twenty ninety four <laughs> rárá o kásán ká gbà báyìí ni ó tọrọ ni ó torí wàdúrà tó ṣe ẹni ọgbà bọ́ọ̀lù nineteen ninety four wọn ní kí wọ́n fún ní kí wọ́n ṣe pé àjábọ̀lẹ̀ ah, kọ́ ni rárá o twenty thirty two <laughs> rárá rárá rárá twenty twenty two yìí lóore wa <laughs> yóò wá wa rí nǹkan tẹ̀ wá lọ́wọ́. iṣẹ́ tó bá ti gba òógùn àti omijé lójú ẹni yóò hmm. padà so dáadáa fún ni jẹ á jèrè dáadáa ń díẹ̀ ẹyìn alfa sọsẹkù ká tó lọ sójú ọjà. ẹja mọ lọ sẹka polówó ọjà wa báyìí àmọ́ wọ́n ní wọ́n sọ pé ẹjọ́ tí ó ń tẹ̀síwájú ilé ẹjọ́ látàrí bí wọ́n ṣe gbẹ̀mí ọmọ iléèwé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì ńbẹ̀hùn wọ́n ní wọ́n sọ pé ilé ẹjọ́ àtàdédọyìn ni o ẹni ó ní ilé ìtura ti mẹlẹ fẹhùn àtàwọn mẹ́fà míì Hmm. wọ́n náà sọ pé ilé ẹjọ́ ah, àgbà onídùúró kankan hmm. Hmm. ẹ sì lọ́ọ́ fi wọn pamọ́ ná ìgbẹ́jọ́ mọ̀ tẹ̀síwájú láìpẹ́ yìí. kábíyèsí olódùmarè àwọn asòfin ìjọba àpapọ̀ keje ní house of representatives wọ́n mọ̀ ti káwọ́ lérí pé ẹ̀wà ajé o àwọn òṣìṣẹ́ ọba kan tí wọ́n ti fẹ̀yìntì àwọn retired civil servant kan wọ́n mọ̀ ń transfer dúkìá ìjọba sí ọmọ wọn <laughs> lẹ́yìn tí wọ́n fẹ̀yìntì tán gbogbo ohun tó jẹ́ properties ìjọba wọ́n tún transfer rẹ̀ sí àwọn ọmọ tiwọn ìròyìn yẹn pé ẹrẹsẹ kìnìún àlùjọ ọjà. orí kìíní kan sangi <laughs> eh, orí kìíní kan eh, gbàdá wẹ̀. Eh, nígbà <laughs> èmi ò sí mbẹ àtàjà. ṣùgbọ́n máa wá ya máa rántí torí nítorí wí ti yí àwọn èèyàn bó o tiẹ̀ la ẹnu wí. mi wí nǹkan kan. Ah, bí ifá bí ifá mọ dọ̀ràn. <laughs> Ah, bí ọ̀ràn bí ọ̀ràn. bí ọ̀ràn bí ọ̀ràn lè di ifá àmọ́ bí ifá bí ifá ọ̀pọ̀lọpọ̀ gbà ní dọ̀ràn. Hmm. Hmm, ajá balẹ̀ ajá balẹ̀. Jẹ́mi. Hallelujah! ọjọ́ ìdàpọ̀ ẹ̀mí mímọ́ ti àdúrà olódodo tí ń ṣiṣẹ́ agbára ní Saturday March twelve yóò jẹ́ nínú ìpàdé àdúrà ọlọ́gbọ̀nrẹ̀gànà sí ẹ̀ka Bible study unit CCC Goshenland Cathedral àkọ́bẹ̀ Ìbàdàn gbé kalẹ̀ gbogbo ènìyàn pàápàá jùlọ ẹ̀yin ọ̀dọ́ ẹ̀ túyàyà wá gbàdúrà àgbàyọrí tí ń ṣe bí mọ̀nà wá pẹ̀lú àkòrí ìdàpọ̀ tí ẹ̀mí mímọ́ yes Holy Spirit will be moving mightily in the six hours prayer stretch in the fellowship of the Holy Spirit coming up on Saturday twelfth March twenty twenty two by nine a.m. to three p.m. Jesus Christ will be answering to building building and rebuilding prayer altars, intimacy with the Holy Spirit, Holy Spirit baptism, and so much more. ọ̀pẹ́ ní ìfàmì òróyàn olúwa yóò lò ní Saturday ọjọ́ kejìlá oṣù kẹta twenty twenty two láago mẹ́sàn-án òwúrọ̀ sí mẹ́ta ọ̀sán. venue Celestial Church of Christ Goshenland Cathedral along general gas kọ́lápọ̀ ìṣẹ̀lá GRA àkóbọ̀ Ìbàdàn a máa ṣàfihàn ètò àdúrà yìí lórí Goshenland TV lórí YouTube for inquiries zero seven zero three seven three nine two nine six three ẹ jẹ́ kájọ gbàdúrà papọ̀ fún ìdàpọ̀ ẹ̀mí mímọ́ ìyá ìkókó àmàkù ayọ̀ ọmọ <laughs> lára ọmọ rẹ̀ mọ́ tónítóní báyìí ah, egungun ẹ̀ tún lè ṣe ló ń ta pọ́npọ́n èèyàn jiyàn ẹ̀gbọ́n bá sọ pé àṣẹ̀ṣẹ̀ bí ni kí làṣírí ẹwà rẹ̀. wẹ́rẹ́ ni. wẹ́rẹ́. ni, wẹ́rẹ́ herbal mixture ìyá ọkọ mi ló júwe ẹ̀ fún mi pé ohun tí àwọn ń lò láti àyébáyé nìyẹn láti ìgbà tí oyún ti dúró sí mi lára báyìí ni mo ti ń lo wẹ́rẹ́ kókólégùn mi lè nínú oyún lọ́jọ́ ìkúnlẹ̀ mi ẹ̀wẹ̀ pàrọ̀ lọ́mọ bọ́. àfi náà yára lọ ra wẹ́rẹ́ mixture. káwọn òbejì lè bọ́ sílẹ̀ wẹ́rẹ́ wẹ́rẹ́. àbí o. nínú oyún wẹ́rẹ́ ló bá mi ṣe ah. mo rù mo kúnlẹ̀ mo sọ láyọ̀ o wẹ́rẹ́ ló bá mi ṣe. iléeṣẹ́ àjẹmíngba gbogbo ẹ̀yin aláboyún lámọ̀ràn láti máa lọ fún antinata kẹ́ ẹ̀ máa lo oògùn yín déédéé kẹ́ ẹ̀ gbàgbé wẹ́rẹ́ aba mixture ń wà ní ẹ̀yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six wẹ́rẹ́ ayọ̀ abiamọ nígbà tí ọlọ́run dá ìkólọ sí òní padà àwọn sì dàbí ẹni tí ń làálàá. gbogbo mi fún mi ọlọ́run mi gbogbo mi fún mi mountain of restoration òkè ìmúpadàbọ̀ sípò tó gbé ìpàdé olóṣooṣù wọn dé eléyìí tó máa ń bẹ̀rẹ̀ ní ọjọ́ thursday kejì ní gbogbo oṣù sí ọjọ́ sátidé ọlọ́run oníṣẹ́ ìyanu tó ń dá ìkolo ẹni padà fẹ́ dá ìkolo tiẹ̀ náà padà bó o bá lè farahàn nínú ìpàdé àdúrà tóṣù yìí eléyìí tí wọ́n pe àkórí rẹ̀ ní ìmúpadàbọ̀ sípò restoration thursday kejì nínú oṣù yìí ni ìpàdé àdúrà yìí máa bẹ̀rẹ̀ aago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ friday aago mẹ́rin ìrọ̀lẹ́ nígbà tí ti ọjọ́ sátidé máa jẹ́ àrọ̀tọ̀ aago mẹ́sàn-án òwúrọ̀ pastor solomon adéwálé ọlágbájú àtọ̀pọ̀ ránṣẹ́ ọlọ́run alààyè ní ọmọ pẹ̀lú bàbá wa ṣiṣẹ́ ìmúbọ̀sípò nínú ayé onípòjìpò mountain of restoration wà ní ọ̀jẹ̀dẹ̀jì kejì behind Ọ̀yọ́ state asphalt kwari ìjàyè along ìsẹ́yìn road akínyẹlé local government ìbàdàn fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ zero eight zero three eight nine nine six one two four máa bọ̀ kó wá ní ìrírí ìmúpadàbọ̀sípò ah, ah, n tí mo rí o rí mẹ́rùlẹ̀ dákun sóò lè sáré bá ń ya fọ́tò. wo wọ́n fún mi pé oje o ṣàmùpé tí ì ra fóònù mi. kí ló dé tó ń dọ́ọ̀lù ara ẹ̀ sóò mọ bí ṣe ń lọ ni. ọ ah, ò wá já mi sí nígbà náà refugio experience store ti balẹ̀ bàgẹ́ sílùú ìbàdàn oríṣiríṣi àwọn ìyálàyà fóònù amílẹ̀ tìtì ti kún bẹ̀bátakun láwọn bíi samsung tecno itel infinix oppo xiaomi vivo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bówó bá ṣe mọ lògùn ọmọ kò sí iye tó ní lọ́wọ́ tó ní rí nǹkan mú lọ lé bákan náà làwọn phone accessories tún lu bẹ̀pá bíbà lówó tí ò gara pẹ́ẹ́pẹ́ pẹ̀lú warranty tó fẹsẹ̀ méjèèjì tilẹ̀ instant mobile insurance ń bẹ lọ́dọ̀ wa tó bá ṣèṣì wú kọ́pẹ́rẹ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ láàfin báyìí túnṣe láìsí wàhálà ó tún lè má lókun fóònù wa kó o fi gba tuntun tàbí kọ́ wàrà san díẹ̀díẹ̀ easy buy. èyí ń bẹ̀rẹ̀ ní òsì nǹkan OPP ọ̀pọ̀ pa. refugio experience store kalẹ̀ sí beside fivo service center asolẹ̀ bus stop along UCH road Makola Ìbàdàn. ọjọ́ tá a bá gbé kéré dégbé wọjà tẹ́rù tọmọ ní gbọ́wọ́ ijó gẹ́ngẹ́ àfàìwọ́bẹ̀rajà làfà ìjẹ̀bùn. zero eight one six one two six zero zero one zero. refugio ìrírí mẹ́rin rí. tí ó ń kọ́ sí àti délùú Ìbàdàn àti òbí kórèdè ẹ máa yọ̀ rẹ̀ jẹ́ jíjẹ́ afakọyọ. tí pọ́ńpì concept tó ń talẹ̀ ìrọ̀rùn tó fini lọ́kànbalẹ̀ tó kojú owó. an fasikọ yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo yín àṣẹ o. gbàgbà wọn tọwọ́ tẹsẹ̀ ń bàdà jọ ṣe wa ò ní bàjẹ́ láíláí. èyí tẹ́ ti jàǹfààní ẹ̀dínwó. bilọ́n ṣe é sílẹ̀ wa tó wà mọ́níyà. àtìlágùn. tó ìmọ̀lẹ̀ fáwọn ọmọ kéékèèké tó wà lájì. a kì í kú oríire. táwọn ọmọ rẹ ni tí o ti gbàwé gbárí sí tilẹ̀ rẹ. abẹ́ ò ti ra àyè wa mọ́ bí tilẹ̀ yín wa. ẹ kàn sí ọ́fíìsì wa báyọ̀ fẹ́ ni. ti pọ́ǹpì wa nọ́mbà twelve ọ̀làdọ̀kú street A plus guest house àrí avenue ní Bódìjà Ìbàdàn. Ẹ tún lè pe zero nine one five two two two two two zero five. Késekése lẹ́ni tẹ́ ń dúpẹ́ lọ́wọ́ wa kàṣàkàṣà nfààní ń bọ̀ bàbá késekése lórí àwọn ilẹ̀ tẹ́ bára lọ́dọ̀ wa. Ẹ gbà bẹ́ẹ̀ pọ́ǹpì tẹ́ ń retí ti dé. ẹ a nílò ìbàdàn. tí pọ́ǹpì concepts developer that cares. nínú gbogbo ẹ̀yà ara ìdá. pàtàkì lójú tẹ̀ èyí ló mú àjọ serich peer eye care foundation máa pé gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú láti darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ sí àjọ serich peer eye care foundation gbé kalẹ̀ fún gbogbo olùgbé ìlú ìbàdàn àti gbogbo agbègbè rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní àdójúkọ tàbí ìpèníjà nípa ojú ẹ darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí pẹ̀lú one thousand naira péré owó káàdì reading glasses wà nílẹ̀ rẹpẹtẹ fún gbogbo àwọn tó bá nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ tún ní àyẹ̀wò fún gbogbo ẹni tó bá k kópa nínú ètò àyẹ̀wò ojú yìí. a ti ṣe ètò àti ìlànà fún ìtakété sí ara ẹni tí a mọ̀ sí social distancing fún gbogbo olùkópa ẹ máa bọ̀ ní skyline hospital lẹ́yìn ilé ìtajà fóònù slot àbáyọ̀mí street lágbègbè ìwó ròdù nìbàdàn fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ zero nine zero five triple four eight four four four zero nine zero five triple four eight four four four olùkéde mr martins fún iléeṣẹ́ cherry bear eye care foundation ojú wa kò ní relé de wa o ìgbésẹ̀ làmí ẹ̀. Last time I lose my you love me my gold and seven. Ìfọyín Oracle àdàbí ẹni tó ń gbé inú ilé pẹ̀lú dókítà olùtọ́jú eyín, oró eyín lágbára, ó ń wọ̀yá ìjà pẹ̀lú kòkòrò jẹyín jẹyín, ó mẹyín ẹni funfun pẹ̀ pẹ̀lú èémí àlàáfíà, ó ń pèsè èròjà mẹyìnró, ó ń jẹ́ kí èrìgì lálàáfíà, iṣẹ́ wákàtí méjìlá fún ìdáàbòbò eyín kó má bàa dí pẹ̀tà. Ìfọyín Oracle. Last time I lose my you Secret sacred gold real estate. ramadan promo twenty o. ẹ̀sìn one twenty five percent tí o ní bayobayo ní. ilé iṣẹ́ alájà jẹ́ wa góòlù tó ń talẹ̀ rọlẹ̀. pẹ̀lú ìbẹ̀rù ọlọ́lọ́kùnrin ní o. twenty five percent ramadan promo blessed land. tó wà ní alákọ̀ọ́ kúrò ní ten minute drive sí tóge táǹtà ní one point five million eight fifty ní lọ́wọ́ yìí o kò ṣe lọ lórí gbogbo ọ̀la ẹ̀ wá nìyẹn pẹ̀lú estate wọn tó wà lẹ́yìn redemption kan bẹ́ẹ̀ àwọn ọ̀la ẹ̀ kọ́ tó wà ní òní alápákọ́lá dojúkọ express farmland tó wà ní mapaki university eléyìí tó wà lójú ọ̀nà ìbàdàn ìsẹ́yìn pẹ̀lú lẹ́ọ̀kọ́ tó wà lójú ọ̀nà ọ̀yọ́ ìsẹ́yìn kọ́mọ̀ lọ expressway farmland tó wà ń bẹ̀yẹn náà gbogbo ẹni tó ẹ sọ̀rọ̀ fáwọn kan sango real estate segrego real estate wanilé àtìlẹ̀ ńbàdàn èkó àti kákàkiri lẹ̀ odua láti jàǹfààní twenty five percent ramadan promo tó lọ lọ́wọ́ ẹ máa bọ̀ lọ́fíìsì wa tó wà ní rainbow bus stop along iworo dọjọ expressway tàbí number forty four kulani street grammar school bus tẹlifon zero eight zero five seven eight one eight one eight zero. tó bá dọ̀rọ̀ umura àti hajj twenty twenty two àwa náà ní kẹtẹ̀lé ẹ̀ ní kábàámọ̀ ẹ̀. agbára gbọ́dọ̀ yí o gbogbo ènìyàn àkókò tó ti tó fún ìpàdé àdúrà èrè ìbùkún àfẹ̀mọ́júmọ́ ní CAC international worship center ìfẹ́ olúwàtẹ̀dọ́ olúwo area ẹgbẹ́dá ìbàdàn wẹ́ẹ̀sì kọkànlélógún kọkànlélógún ló ń wáyé wẹ́ẹ̀sì tó ń bọ̀ yìí ni mi ò tún kò láago márùn-ún sí mẹ́jọ àárọ̀ CAC evangelical outreach lóṣù onígbàwọ́ ẹ̀ wòlíì tó ráàánú ìgbègbà wòlíì ẹ̀sìnkáyàwó ọ̀ládèjì ajínrìn àgbà ìjọ àpọ́sẹ̀lì kristi lágbàáyé yóò ṣáájú kọ àwọn olúwa tó kù nínú àdúrà tó gbóná janjan tí iṣẹ́ gbogbo ogun koro títún ayé ẹni ṣe orin ẹ̀mí tí ń fọwọ́rọ̀ sọ̀kalẹ̀ fún iṣẹ́ àmì àti àánú ojúkorojú náà ní gbẹ̀yìn ìwọ ni kó ìbùkún àfẹ̀mọ́júmọ́ nínú àdúrà ní wẹ́ẹ̀sì tó ń bọ̀ yìí ní CAC International Worship Center ìfẹ́ olúwàtẹ̀dọ́ olúwo area ẹgbẹ́dá ìbàdàn gbogbo ẹni tó ń wojú ọlọ́run fún ọmọ ẹni tó fẹ́ dá ọlọ́run lórí iṣẹ́ okòwò ẹbí ìlera àtìgbàlà nínú jésù torí yín ni ó ẹ gbọ́dọ̀ gbẹ̀yìn olùṣọ́àgùtàn iyọ̀ ọ̀dẹ́jọbí alábòjútó àgbà ìjọ CAC àti olùṣọ́àgùtàn ẹ̀sùn ọ̀ládélé ààrẹ CAC lágbàáyé náà wà ń kalẹ̀ láti súre fún gbogbo ènìyàn àdúrà èrè ìbùkún àfẹ̀mọ́júmọ́ ní CAC International Worship Center ìfẹ́ olúwàtẹ̀dọ́ olúwo area ẹgbẹ́dá ìbàdàn wẹ́ẹ̀sì tó ń bọ̀ yìí ni ó yóò ti lọ lágbára jù ọlọ́run ó jẹ́ àrẹ ṣeun mọ̀ gbọ́dọ̀ jókòó ńlẹ́ mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo bàbá. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. àwọn tí ò ní jẹ́wọ́ òkú kòkò. torí irú wọn gan níjọba àpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó ṣojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pónpó nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ ọ̀yá kàlétì àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó o bá kọ ṣe olùléṣẹ́ àjọyàká wà ní contact four seven three fajimi street agodi gra ìbàdàn. union bank building làwà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara làwà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun ìrúwà síbàdàn àpínítẹ̀ làwà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára oyaka ní www.oyaka.ng Ọ̀yọ́ State Anti-Corruption Agency oyeka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ Ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. Ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ Ọ̀yọ́ oyeka àkókò láti gbà lọ́wọ́ ọlọ́run ló tún wọlé dé fún gbogbo ẹ̀yin obìnrin lọ́mọdé àtàlàgbà women like Deborah twenty twenty two. ọlọ́run lọ́lẹ̀ fún mi láyé ọlọ́run babalọ́lá tó ń gbọ́wọ́ wòlíì ẹ̀sìn káyọ̀ ọ̀làdèjì ṣe gudugudu méje ṣe tán láti ti ṣèyanu aláìlódiwọ̀n bí gbogbo àwọn obìnrin yóò tún ṣe péjọ bìbà sórí òkè àánú èrò èkìtì fún ìpàgọ́ àdúrà àwọn obìnrin ọlọ́dọọdún ni woman like deborah twenty twenty two kò rí exceptional woman obìnrin tó yàtọ̀ wá gbàgbára tó fi yàtọ̀ tayọ láàrin gbogbo àwọn obìnrin láyé bí ọ̀rọ̀ ọlọ́run tí ò lábùlà àtàdúrà tó gbóná janjan bá ti ń jáde látẹnu ikọ̀ rẹ̀ wòlíì àti ajínrere àgbà fún ìjọ àpọ́sítélì ti kristi ní àgbáyé bàbá ìsìkáyọ̀ olúbóyọ̀ ọládèjì àtọ̀pàwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn bẹ̀rẹ̀ láti wednesday ọjọ́ kẹsàn-án sí sátidé ọjọ́ kejìlá oṣù kẹta ọdún twenty twenty two àárọ̀ ọ̀sán àti sóòru lójú àdúrà ó máa rọ̀ csc kenaland pẹ̀lú àjọṣepọ̀ orí òkè àánú èrè èkìtì ló gbé e kalẹ̀ orí òkè àánú èrè èkìtì ni ó sì ti wáyé fàlàyé sí oh eight oh six six five six one nine seven eight woman like deborah twenty twenty two gbogbo ẹ̀yin obìnrin ẹ máa bọ̀ torí pé ìgbàlá yín dájú. good morning sir. translation made easy kí lè bo ẹ kú lé ẹ káàbọ̀ oyin mú sí mi ó mọ́ mi lójú ẹ kú palẹ̀mọ́ ẹ lẹ́ ń bẹ̀rùn ìjábẹ̀ ìkólẹ̀ máfòlòlò fọhùn ó gbẹnu tán gbogbo wọ̀nyí àti ọ̀pọ̀lọpọ̀ irú ẹ̀ ló ti wà nínú ìwé ayan ògbúfọ̀ tuntun látọwọ́ nkọ̀wé ambassador adédọ̀tuntun di adéníyè gbogbo ẹni tó bá kàwé yìí ni ó lè máa sọ èdè òyìnbó tó dáa tí ò ní sọ èbó ebú mọ́ torí èdè yorùbá translation made easy tma is a teach yourself english language textbook in which many Yoruba words, phrases, and sentences have been translated into English language to enhance your spoken and written English. The book, Translation Made Easy, will be launched soon at David Ajiboye Hall, Fresh FM, Challenge Ibadan. You can pre-order the book now pending the launch date. Ẹ pè nọ́mbà yìí láti sanwó sílẹ̀ dìgbà tá a kúnwé náà jáde. zero seven zero six three eight two four zero nine three. one thousand naira péré ni TMA pẹ̀lú TMA wàá sọ èdè òyìnbó àti Yorùbá tó dáa Ministers of the Gospel in Ibadan. Are you ready? comes another season of refreshing before the Lord as Christ United Ministries International and City Changers International USA, in conjunction with all churches in Ibadan City, present Ibadan 2022 Ministers Conference with the theme Jesus, the Light of the World, John chapter 9, verse 5. Date is Wednesday, March 9, 2022. Time is 10 a.m. Venue is Assemblies of God Church behind Ohando Petrol Station, Mokola, Ibadan. Ministering under God's supernatural unction is Apostle Matthew Uluajoba, President. Christ United Ministries International, and City Changers International, USA. Please note that all COVID 19 protocols will be duly observed. The light will shine and darkness will disappear in your life and ministry. Ibadan 2022 Ministers Conference on Wednesday, March 9. A must to attend. Jesus is Lord. wàá mú ọmọ yìí kọjá aráyè ṣiṣẹ́ wa tí wọ́n bá sọ pé wọ́n ṣe sójà ọ̀hún ṣe sójà ni ah, lọ́mọ lọ́mọ rẹ kan bá pè mí lánàá hmm. eh, ọ̀gá bó tiẹ̀ ṣe wọlé mo ṣe kúnlẹ̀ wọ́ mo ní ah, ó tún fẹ́ gba excuse di tàbí ó fẹ́ tọrọ pé òun fẹ́ travel lọ bìkan ni. Eh, eh, ẹ jọ ọ̀gá ẹ uh-huh. sísà mo fẹ́ marry mo ní à ah, wọ́n máa yọ sọ ni. sọ sókè. Oh, mo fẹ́ marry sa o fẹ́ marry ṣé ìwà ni ọmọ màá nìyẹn kíní kankan àbọ̀ ọ̀fẹ́ kẹ́yìn ọ̀gbọ́n ni tó bólú ajínigbé. ah tó sì yọ ọbẹ. ìyìn sọ déètì. ẹ ti ń dàgbà náà ṣé ọmọ ránṣẹ́. ọmọ ẹbọ wa gba permission ni. ṣé ibi lórí afẹ́fẹ́ ló ti gbà. màá gbọ́ ọ̀nyọ́ ọ̀sọ̀ ọ̀nyọ́ ọ̀sọ̀ bùkátà ò ní wọ̀ lọ́rùn ní agbára ọlọ́run bùkátà ò ní wọ̀ lọ́rùn àmọ́ igi àánú là wá dìrọ̀ mọ́ ṣé wo òdìrọ̀ mọ́ igi àánú. mo di. so so so. ìṣèlè jábọ̀ ń bẹ̀. Ah, ọ̀rẹ́ ah, kìnnìkan tí ń sọ kìnnìkan kì í sún kì í tó gbé abániwá bùkátà tá ò rí dá ìgbọ́. Eh, bọ́lú ajé ó ṣe ìgbéyàwó lọ́mọ tí ojú sì wà lára rẹ̀ táwọn èèyàn sì ń wò pé bóyá ó wà lójú ọjà. pé ọmọ tójú sì wà lára rẹ̀ táwọn èèyàn ń wò pé ìtinú mi fi dùn láti sọ síta nu kẹ́ ẹ lè bá a gbójú bẹ̀. ẹ yé wo kẹ́ ẹ gbójú ń bà. ẹ sọ pé. àní kẹ́ ẹ lè bá a gbójú kú omi. ẹ ní pé ẹyẹ yan wa ìròyìn ajá balẹ̀ la wá kà ẹja kàńtà wá kà ẹ bá ti wáyé wá sọ pé ii amẹ́mọ̀ gbẹ́nu tán kẹmọ̀ pé ìyàwó ọ̀sẹ̀gì ní kọ́gbẹ́nu tán àwọn wa làwọn ọmọ fèmí pa lórí pé Manchester United mi ta lẹ́ fi pa mo tọ́wọ́ bá tí ọ lórí atẹ́gùn ìbọn kéde pọ̀ fẹ́ ṣe nínú oṣù yìí ah, ah, ah, ṣé mo sọ pé nínú oṣù yìí ni. o ti sọ. before ending ni so asu sọ pé. <laughs> ó sọ pé kí ni wà wà wà wà ìròyìn láwákà láàárọ̀ yìí o. ìjẹ kórè o pé o hmm. asu sọ ah, asu kọ́ ló sọ ìjọba àpapọ̀ ló sọ. irọ́ kò lè mọ̀ sí ká ojú ń bẹ́ ń bi tá a wí ni ọwọ́ àpé ẹ̀rọ lọ àkẹ́. sọ <laughs> máa kárò yìí. ta ni ó kárò yìí. <laughs> Ah, ok hallelujah mm. devil is a liar. bẹ́ẹ̀ni. ẹ wo ìyanṣẹ́lódì wa ń ta ìjọba àpapọ̀ ní KNS ó pe ASUU kọ́ bá a sọ̀rọ̀ mi ti ti ń gbọ́ ìròyìn rẹ o lẹ́kùnrẹ́rẹ́ kọ́lọ́run ṣàánú èèyàn lọ́wọ́ àwọn adìmọ́jẹnigbẹ́rù tí ó fi ṣẹ̀kùṣẹ̀ ṣẹlúwẹ̀ lọ ìwọ̀nù ọlọ́run lójú ìwé kẹtàlá Vanguard fún tòórọ̀ yìí ìjọba àpapọ̀ Nàìjíríà ti sọ fún ẹgbẹ́ òṣìṣẹ́ Nigeria Labour Congress NLC pé kí wọ́n kìlọ̀ fún ASUU ẹgbẹ́ àwọn olùkọ́ àgbà láwọn fásitì orílẹ̀-èdè wa kí wọ́n ó tètè fi ọwọ́ sí ibi tí ọwọ́ ń gbé torí pé ìyanṣẹ́lódì eléyìí ti ń lọ nírẹ̀rẹ̀ mú bí ìgbà tí ò ní tán mọ́ ti ń lọ nírẹ̀rẹ̀ mú bí ọlọ́gbọ̀nrán gandan yìí wọ́n ní ó ti fẹ́ mú sọ lẹ́nu wa o nígbà tí ń sọ̀rọ̀ níbi ìṣíde ètò pàtàkì kan eléyìí tí ó ní í ṣe pẹ̀lú àjọ tí wọ́n gbé kalẹ̀ láti máa dá ìjọba nímọ̀ràn lórí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ National Labour Advisory Council NLAC tó wáyé ní Èkó ni mínísítà fún ètò òṣìṣẹ́ àti bọ́wọ́ iṣẹ́ ṣe ń yá sí sẹ́nẹ́tọ̀ Chris Ngige ló ti rọ ìgbìmọ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ìgbìmọ̀ tó pàdé lánàá pé kí wọ́n dákun kí wọ́n lọ rèé mọ bí wọ́n ó ṣe bá ASUU sọ̀rọ̀ ẹgbẹ́ àwọn olùkọ́ àgbà ní orílẹ̀-èdè wa Nàìjíríà láwọn fásitì kí wọ́n fi ọwọ́ sí ibi tí ọwọ́ ń gbé kí aṣù náà ó sì wo bí nǹkan ṣe ń lọ náà ìdálù ní ìṣèlú bí nǹkan bá ṣe ń lọ lèèyàn ṣe máa ń tẹ̀lé mínísítà nínú ọ̀rọ̀ rẹ̀ tó fi rán ọ̀gbẹ́ni Charles Akpan tí í ṣe igbákejì ọ̀gá lẹ́ka ìlú koro fún iléeṣẹ́ tó ń rí sí ètò òṣìṣẹ́ àti bí ọwọ́ iṣẹ́ ṣe ń yá sí ló sọ pé ìjọba fẹ́ràn kí ìbáṣepọ̀ tó mọ́ wà láàrin òṣìṣẹ́ àtijọba ní gbogbo ìgbà pàápàá àwọn òṣìṣẹ́ àti ẹgbẹ́ òṣìṣẹ́ tó bá ló kọ́nù ìwé ìjọba fún ìdí èyí ìjọba ò ní fẹ́ kí fàákàjà kọ́mọ fi ìgbà gbogbo mọ́ ṣẹlẹ̀ láàrin igun méjèèjì o ìjọba ní ẹwọ́rú fàákàjà tí ń wáyé láàrin ẹgbẹ́ asuu àti ìjọba nàìjíríà ní ìsìn bí ọ̀rọ̀ bá ń pẹ́ńlẹ̀ àmọ́ gbọ́n nígbọ́n kú gbọ́n sí dàbí pé ọ̀rọ̀ ti fẹ́ mọ́ padà mú nǹkan míì lọ tẹ́ ẹ bá pera yín ní ẹgbẹ́ ó yẹ kẹ́ ẹ mọ́ fún ìjọba ní ààyè eléyìí tí ó tó notice tí yóò jẹ́ kí ìjọba ó mọ kí lọ́kàn lójú ọjọ́ kó tó di pé ẹ tiẹ̀ wàá gbé ìgbésẹ̀ pápápá súré lọ rèé gùn lé ìyanṣẹ́lódì èèyàn kì í gùn lé ìyanṣẹ́lódì wéré wàrà wéré báwọn èèyàn máa tiẹ̀ fún ìjọba ní àǹfààní àti mọ̀ntàṣe síná kó tó di pé ẹ kàn wọnú ìyanṣẹ́lódì lọ ní tí àwa ń sọ fún yín ní ẹgbẹ́ òṣìṣẹ́ ẹ bá àwọn èèyàn yín sọ̀rọ̀ o ẹ bá àwọn èèyàn yín sọ̀rọ̀ o ẹ bá wọn sọ̀rọ̀ o dáadáa kí wàhálà tí ó ń ṣẹlẹ̀ yìí kó lè bá jẹ́ rodo lójú ọjọ́ ìjọba ní nígbà tí ìṣe pé ìjọba náà jẹ́ ọ̀dájú ẹ̀dá tí pọ̀nmọ́ rè balùwẹ̀ náà ìjọba náà mọ bí nǹkan ṣe wà sí àwọn àdéhùn ọjọ́ tó ti pẹ́ sáà sì ti ṣe yìí a mọ̀ pé àdéhùn yìí ó ti padà di nǹkan bíi mọ igun méjèèjì lọ ni ẹ sì rí bí nǹkan ṣe rí ẹwẹnu lẹ̀kẹ́ ẹwẹnu ọkọ ẹwo bójú ọjọ́ ṣe rí ẹwo bíta ṣe rí ní táwa ń sọ wípé ẹjẹ́ àjòkó níjókòó fẹ́gun òtòlótò kí a mọ bí nǹkan ṣe fì sápá abẹ́hùn sí bó sì ṣe fì sí apá abí sí ká sì fi gánra wọn kí a sì rọra fomi lò ó bó bá ṣe gbà ẹ wo bóyá ó bá ṣe rí la ṣe é ṣe o bí òjò bá pa ni àmọ́ ṣẹ̀yọ́ sára òun lọ̀rọ̀ ilé ayé o ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ sí pé ókè náà ókè o lórí ọ̀rọ̀ ASUU tí ń yanṣẹ́ lódì ìjọba Nàìjíríà sọ fẹ́gbẹ́ òṣìṣẹ́ NLC kí wọ́n tètè pe ASUU kí wọ́n bá wọn sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń gbọ́. ọ̀dà ẹ jẹ́ ká lọ sínú ìwé ìròyìn ti Nigerian Tribune láàárọ̀ tòní ìròyìn kan tó náà jẹ́ gbajúgbajà kárí ayé lónìí ó ní n ó fi ṣẹ̀yìn lọ́wọ́ èmi ọ̀ lọ sí ASUU o ọ̀rọ̀ ti Sunday Igboho ni n ó kà nínú ìwé ìròyìn ti Nigerian Tribune gbogbo òwe ni ló sì gbé hmm. wípé ẹni tí ó ń jà fún ẹ̀tọ́ gbogbo ọmọ bíbí ilẹ̀ káàrọ̀ òjìire ní Sunday Adéyẹmọ Ìgbòho òun náà ni àgbọ̀ lánàá <clears throat> pé wọ́n ti túlẹ̀ báyìí ní orílẹ̀-èdè ti Benin wípé sì máa lọ́nà lọ́ọ̀rẹ́ gba atẹ́gùn kí ọ̀tọ́jú ara rẹ̀ dáadáa nígbà tí ìròyìn wọn fò jáde lórí ayélujára lánàá kó tó di pé wọ́n kọ sójú ìwé ìròyìn láàárọ̀ tí ò ní ní gbogbo èèyàn ti ń gbọ́ bí òfófó bí òfófó àbí bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n pé iná sì ń jẹ́ o ṣùgbọ́n báyìí o ó ti dòótọ́ o nígbà tí àwọn ìwé ìròyìn tí wọ́n ti kọ́ síbẹ̀ wípé ní àná ti ṣe ọjọ́ ajé ni wọ́n fà á lé bàbá àgbàlagbà nì àgbà òǹpìtàn ẹni tí í ṣe adarí ẹgbẹ́ tá a mọ̀ sí ìlànà ọmọ òdua yíká orílẹ̀-èdè àgbáyé ọ̀jọ̀gbọ́n Banji Akíntóyè àti ọmọ bíbí orílẹ̀-èdè ilẹ̀ káàró òjìire náà tó náà gbọ́ èdè faransé bí àrìrà ọ̀jọ̀gbọ́n Wálé Adéníran pé ẹgbà ọmọ yín rèé èyí lọ́nà ló jẹyọ nínú ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ agbẹjọ́rò fún olóyè Sunday Adéyẹmọ Sunday Ìgbòho tó fi síta èyún olóyè Yomi Aliyu tó sọ wípé wọ́n sọ àwọn gbèdéke kan mọ́ títú tí wọ́n tú sílẹ̀ o ó ní èmi o tí mo jẹ́ agbẹjọ́rò olóyè Sunday Adéyẹmọ tá a mọ̀ sí Ìgbòho ṣáà náà ni mo fẹ́ sọ fún yín pé wọ́n ti tú u sílẹ̀ báyìí látàrí pé wọ́n ní kọlọ́rì gba ìtọ́jú lọ́dọ̀ àwọn tó jẹ́ dókítà rẹ̀ kò sì gbọ́dọ̀ jẹ́ kí gbèdìgbèdì kankan kó gbéhùn kúrò níbi tí wọ́n ti ń tọ́jú rẹ̀ tàbí ní orílẹ̀-èdè kútọ́nù ẹni ó yẹ ká lè mọ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn àgbààgbà tí wọ́n jẹ́ ọmọ bíbí ilẹ̀ káàró òjìrè méjì ọ̀jọ̀gbọ́n wọlé ṣóyínká àti ọ̀jọ̀gbọ́n banji akíntóyè fún ipa tí wọ́n kó bí ọ̀rọ̀ Sunday Ìgbòho ṣe di olóbìrípo tó sì já sáyọ̀ báyìí ọjọ́ àlàmísì tó kọjá lọ ni olóyè Sunday Aliu tí ó jẹ́ agbẹjọ́rò Sunday Ìgbòho ló ti kọ́kọ́ pa ẹnu àwọn èèyàn kan dé lórí àríìrísọ tí wọ́n ń sọ lórí ayélujára wípé wọ́n ti tú Sunday Ìgbòho sílẹ̀ kódà pa wọn ló ti tẹkọ̀ létí lọ sí orílẹ̀-èdè Germany tí ó sọ fún ẹ pé irọ́ ni o kò sí ń tọ́jọ́ o ẹ mọ́ tó ń fi ọ̀rọ̀ àhesọ yín ẹ mọ́ fi bà nǹkan jẹ́ torí pé a sì ń dìrẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ tá à ń fi kùn lukùn pẹ̀lú àwọn aláṣẹ orílẹ̀-èdè Benin Republic lórí bí wọ́n ṣe gbà láàyè kọlọ̀rì tọ́jú ara rẹ̀ ìròyìn ó wà káàkiri gbogbo ìwé tó jáde láàárọ̀ yìí. Hmm. ó yá o ẹ jẹ́ a lọ sí ojú ìwé kejìlá ìwé ìròyìn Vanguard àbọ̀bọ̀ bí n bá ti mú eléyìí hmm. wá ìròyìn tí ọkàlá bí àkòrí buni buhari mhm. àti bello kọkẹmọ mhm. wike sọ̀rọ̀ ó ní abẹ́ ẹ̀rẹ́gbẹ́ wọn ẹ̀rẹ́gbẹ́ wọn bí mhm, ẹ̀rẹ́gbẹ́ wọn bí wike ní àwọn tí wọ́n ń ṣẹgbẹ́ wọn dandan ẹ̀rẹ́gbẹ́ wọn bí apc èyí ẹyọ kan ní ń tukọ̀ apc wọn ò sì ní ìlànà ìṣèjọba. E, àwa ara wa kankan lábẹ́lé wọn kankan kò sí internal democracy bíi ti wọlé ọmọ abẹ́rẹ́ wọn ò mọ bí wọn ó ṣe ṣètò ìpàdé àjọ ńlá gbogbogbò convention àkórí ẹyọ kan lógún bá wọn o àlàyé ẹ ò fẹ́ gùn o wíkẹ́ ló wí wíkẹ́ ọ̀tàkótó ọ̀rọ̀ sínú ẹgbẹ́ òṣèlú people's democratic party ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ rivers lásìkò tá a wà yìí iye sọm wíkẹ́ ó náà ló ti tàkótó ọ̀rọ̀ sọ́wọ́ sí ẹgbẹ́ ọlọ́wọ̀ apc ó ní. Oni ẹgbẹ́ APC èyí ẹyọ kan ní ṣèṣàkóso ẹ̀ bí apàṣẹ wá ó ní lẹ́gbẹ́ wọn ò fi ní ìlànà ọmọlúàbí àti ìlànà àwa ìjọba àwa ara wa lábẹ́nú internal democracy kò sí nínú APC wọn bẹ́ẹ̀ ṣe ń wo APC wọn o Wike ní wí tí èmi ń kà láti inú ìwé ìròyìn yìí nínú ọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Rivers ọ̀hún ó ní àti rí i pé ẹgbẹ́ wọn ti yẹ̀ ẹ́ lẹ̀ ẹ́ ti rí i tí wọ́n ń ṣe bálabàla bí ìkómọ mugun tá a fẹ́ tún ṣe nínú òjò ó ní gbogbo ẹ̀ ti wá gorí ara wọn fún wọn ó ní níta ń wénú wípé bẹ́gbẹ́ wọn ṣe rí ìjọba wọn gan ó ṣe rí. nínú ọ̀rọ̀ tó sọ nílùú pọ́tà olú ìlú ìpínlẹ̀ Rivers Nyesom Wike láti pàṣẹ olùrànlọ́wọ́ pàtàkì sí special assistant lórí ètò ìròyìn Calvin Ebiri Biri ni Ebiri sọ̀rọ̀ yìí lásìkò tí wọ́n ń ṣe ìfilọ́lẹ̀ àkànṣe iṣẹ́ kan pàtàkì tí í ṣe ibùdó tí wọ́n yà sọ́tọ̀ nílé ìjọba New Government Reserved Area GRA tó jẹ́ phase two rẹ̀ ní pọ̀tá ìjọba ìbílẹ̀ pọ̀tá bákan náà nílùú pọ̀tá ẹni tí ó sọ̀rọ̀ yìí ní gómìnà ìpínlẹ̀ ẹ̀bẹ̀ Rivers Nyesom Wike ó ní bàbá ní ká ṣàlàyé bí ẹgbẹ́ wọn ṣe rí fún yín etí yín ó kún yóò mọ̀ ọ́ yóò tún hóláhólẹ̀ ni APC wọ́n kùnà lórí ọ̀rọ̀ Nàìjíríà APC wọ́n kùnà nínú ẹgbẹ́ wọn ẹ̀rí lọ́bọ̀lọ́bọ̀ fàákínjà tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ nínú ẹgbẹ́ APC kí wọ́n kàn ṣe ìpàdé àjọ ńlá lásán lásán ordinary convention wọn ò lè dá ṣe ó di ìṣòro àbẹ́ẹ̀rí nǹkan ṣé ẹni tí ò lè ṣe ètò ìpàdé àjọ ńlá ẹgbẹ́ wọn ẹgbẹ́ tí ò lè ṣe ni ó wàá tún kọ Nàìjíríà ń tà ń sọ fún inú. No ìròyìn yìí ọ̀pọ̀ mọ́yà kádìẹ̀ mọ́yà sẹ́rí padà torí bá mi kọ́ o kẹ́hìn náà ó lè bà láǹfààní àti gbẹnusẹ̀. ọ̀dà àwọn ní ntọ́jọra náà la fi wéra èpo ẹ̀pà ló dàbí èpo sí tiẹ̀ lérí o ọ̀rọ̀ nípa ẹgbẹ́ òṣèlú APC náà lèmi náà ń wò nínú ìwé ìròyìn ti Nigerian Tribune láàárọ̀ yìí wọ́n ní lánàá òde yìí lẹ́ni tí í ṣe gómìnà ní ìpínlẹ̀ Niger ń ló jókòó lórí àga tó sì darí ìjókòó àwọn tó jẹ́ alábùjọ́ fún ẹgbẹ́ òṣèlú APC ní ipò adelé alága ó ní yọ pọ̀ bọ̀ ọ̀rọ̀ lórí àwọn adarí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tí ń tukọ̀ ìṣàkóso lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí wọ́n ní ọ̀rọ̀ tún gba bòmí yọ ò ní àná tí í ṣe ọjọ́ ajé nígbà tí gómìnà ìpínlẹ̀ Niger Abubakar Bello tó dé ní rabaji gan sí olú ilé ẹgbẹ́ òṣèlú APC tí ń bẹ ní Àbújá láti jókòó gẹ́gẹ́ bí adelé alága eh, fún àwọn tí ń bójútó bí wọ́n ṣe ṣe ìdìbò abẹ́nú nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún wọ́n ní acting chairman caretaker extraordinary convention planning committee CECPC e wọ́n ní gbà tó débẹ̀ ní tòrótòrótòrótòrò ní rabajigan níṣẹ́ ni àwọn ọlọ́pàá àwọn tó agbófinró tí wọ́n dé tó sì ojú wọn ò sì rẹ́rìn tí wọ́n kilẹ̀ dé girigirigiri tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n dúró nídùú taratara wọ́n rọ wọn sẹ́yìn kọ̀pẹ́ o ni àwọn oníròyìn bá sí gàǹgàǹ bò pé your excellency amọ̀rí yín ṣèṣe pé kò sí nǹkan ó ní mo wá síbi ìpàdé afẹ́sẹ̀ ìpàdé èmi sì wá gẹ́gẹ́ bí adelé alága fún ti ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ tí yóò ṣe kò kárí bá a ṣe fẹ́ dìbò abẹ́nú nínú ẹgbẹ́ òṣèlú APC ni ṣe é sì mọ̀ pé bá jábá lẹ́ni lẹ́yìn yọ pọ̀ bọ̀ ààrẹ wa lọ fọwọ́ sí i èmi ọ̀dá ṣe èmi kọ́ ni mo rán ra mi gẹ́gẹ́ bí ó ṣe ń tẹ̀ ẹ́ síwájú ó sọ pé ṣe bẹ́ẹ̀ ti gbọ́ àwọn èèyàn kan tọ́jẹ́ wípé wọn ò ránṣọ wọn níbi tó gbé yà wọ́n ti ń gbẹnu nígbèkúgbè sí wa àwa sì rèé onílù ni ò ní fẹ́ kó tù ó láti ìgbà tí ẹni tó jẹ́ alága gangan ẹ̀ ti ṣe gómìnà ní ìpínlẹ̀ Yobe Mẹ́màlà Buni tí ó ti kúò lórílẹ̀‐èdè Nàìjíríà lọ gba ìtọ́jú nílẹ̀ Germany ni mo ti ń delé gẹ́gẹ́ bí alága ẹ jẹ́ kó yé yín wípé acting chairman ni mò ń ṣe wọ́n tún bí lẹ́ẹ̀kan sí ẹ sọ pé ó ní àní acting chairman ẹ tún ní pé ẹ tún ní àní acting chairman mo sì ní backing ààrẹ wa gẹ́gẹ́ bó ṣe wí backing pé àtìlẹ́yìn ààrẹ wa ńlọ àfi sọ pé bájábálẹ̀ ní lẹ́yìn yọ pọ̀ bọ̀ ìgbà tí wọ́n tún bí pé ǹjẹ́ lọ́rọ̀ sọ pé wọ́n tiẹ̀ ti lé mẹ́màlà bú ní kó mẹ́ pé gẹ́gẹ́ bí alágan ah ah no comment ẹ mọ̀ ti ọ̀rọ̀ bọ̀ mí lẹ́nu ìròyìn ojú bá náà lọ. <laughs> ok ẹ jẹ́ a lọ sójú ìwé kẹtàlá ìwé ìròyìn punch fún ti òórọ̀ òní àmọ́ ok ká tó débẹ̀ ẹ jẹ́ a súré lọ sí ojú ìwé keje ẹ jẹ́ a yà ojú ìwé keje punch tọ́jáde ń bẹ òní ìbẹ́ òní sòrò sò yes látàrí ẹ̀sùn ìgbé egbògi olóró tún fi sọ̀rọ̀ tí wọ́n fi kan super cup ìyẹn o ẹni tí í ṣe eégún mọ̀gájí askari ilẹ̀ yìí tí wọ́n gba dédé lórí kó tó a pé wọ́n mú un fún ẹ̀sùn kan àbó míì abak yari wọ́n ní òun àtàwọn tí wọ́n jọ mú wọn wọ́n ti ní kí wọ́n lọ rèé rìmáǹdì wọn ò sí gbàgà ọba àwọn kan láwọn jẹ̀bi àwọn kan láwọn ò jẹ̀bi ẹ sáré gbọ́ ìròyìn ọ̀hún ní fẹ́rẹ́fẹ́ wọ́n ní ọ̀rọ̀ farajọ aré orí ìtàgé ní ilé ẹjọ́ ìjọba àpapọ̀ tí ń jókòó ní Àbújá lánàá ti ṣe ọjọ́ ajé Monday nígbàtí àwọn òǹjẹ́jọ́ méjì tí wọ́n jọ dá wọn dó lẹ́nu iṣẹ́ pẹ̀lú Deputy Commissioner of Police Abba Kyari tí àwọn méjì tí wọ́n jọ fẹ̀sùn kàn wọ́n sọ wípé àwọn jẹ̀bi ń tà wọ́n o àwọn ti jẹ̀bi o àwọn ya plead guilty fún ẹ̀sùn gbígbé egbògi olóró àtàwọn ẹ̀sùn míì tí wọ́n fi kàn wọ́n mọ́ra wọn mọ́ra wọn bẹ́ẹ̀ níbi tí àwọn ti ń sọ pé àwọn jẹ̀bi wọ́n ní ṣe ni Abba Kyari àtàwọn bíi mélòó kan tí ẹ̀sùn tún jọ pa wọ́n pọ̀ sọ pé àwọn ò jẹ̀bi ń tàwọn o pẹ̀lú àlàyé wọ́n ka ẹ̀sùn wọn lé wọn ní gògóńgò lọ́kọ̀ọ̀kan èjèèjì nbíjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti pàṣẹ àjọ tó ń gbógun ti gbígbé lílò fínfín lílá rúnrún mímu títà egbògi olóró nílẹ̀ yìí àjọ NDLEA ni wọ́n mú Abba Kyari àtàwọn mẹ́rin kan tí wọ́n jẹ́ ọlọ́pàá àtàràlù tí ìsọ ọlọ́pàá ọlọ́pàá mẹ́rin two civilians wọ́n jẹ́ mẹ́fà wọ́n fi ẹ̀sùn mẹ́jọ kàn wọ́n lọ́kọ̀ọ̀kan ẹ̀sùn àkọ́kọ́ ni sísòpàǹpápọ̀ láti hùwà abú ẹ̀sùn míì ni sísòpàǹpápọ̀ láti dígàgá ìwádìí ìwà ọ̀daràn nípa gbígbé títà egbògi olóró tá a mọ̀ sí cocaine nígbàtí Abba Kyari àtàwọn mẹ́ta tó kù tí wọ́n jọ ń káwọ́ pọ̀nyìn níwájú adájọ́ sọ pé àwọn ò jẹ́ bí ẹ̀sùn mẹ́jẹ̀jọ pẹ̀lú àlàyé àwọn méjì tó kù táwọn jẹ́ civilians sí wọn Chibuana Umebi àti Emeka Ezimwane àwọn sọ pé àwọn jẹ̀bi ń tà wọ́n o àwọn jẹ̀bi ń tà wọ́n o àwọn jẹ̀bi wọ́n ní àtẹni jẹ̀bi àtẹni tó lóun ò jẹ̀bi adájọ́ ní kàn tiẹ̀ kọ́kọ́ máa kó wọn re gbàgànà títí ìgbẹ́jọ́ wọn ò fi mọ́ tẹ̀síwájú ṣe bí ṣáájú ni àwọn tí ń gbẹnu sọ fún ikọ̀ tí Abba Kyari ti wá sọ pé kí onídàájọ́ dákun kí wọ́n gba onídùúró àwọn èèyàn wọ̀nyí bẹ́ẹ̀lì wọn gbogbo kọ́mídé kọ́mítì kí wọ́n tiẹ̀ kọ́kọ́ yọ̀ǹda Abba Kyari kó tiẹ̀ kọ́kọ́ mọ re ilé náà kí ẹjọ́ rẹ̀ ó sì mọ tẹ̀síwájú àmọ́ torí àwọn ìdíwọ́ kan àtàwọn ìdí kan tí àwọn alágbàwí ìjọba nílé ẹjọ́ tí wọ́n fi sílẹ̀ wọ́n ní onídàájọ́ ní eh, bẹ́ẹ̀lì ò tí ì lè ṣẹlẹ̀ báyìí o ẹjọ́ lórí bẹ́ẹ̀lì ẹjọ́ tún wà ọ̀rọ̀ tún wà lórí bẹ́ẹ̀lì ọ̀gán báyìí ní ìsìn pẹ̀lú àwọn nǹkan kan àtàwọn nǹkan kan tó kù tá a sọ wọ́n ya sún ẹjọ́ onídàájọ́ wọ́n sún ẹjọ́ sí ọjọ́ míì bẹ́ẹ̀ bá wá dé ojú ìwé keje ìwé ìròyìn punch tó jáde fún tòní ńbẹ̀lẹ̀kúnrẹ́rẹ́ ló fi kalẹ̀ sí. ẹ káàbọ̀ sílùú ìbàdàn níbi tí wọ́n ti ka ìròyìn eléyìí tó ní ṣe pẹ̀lú ìdọ̀tí. again ìdọ̀tí kí lè bó dọ̀tí kí lè bó dọ̀tí. Ah, ìdọ̀tí ó ti ìbólẹ̀ lọ́ọ́ fi mu death dẹ́tì ilẹ̀ wọn ti fara wọn yọ ìdọ̀tí dẹ́tì dẹ́tì. wọ́n ní àwọn ilẹ̀ gèrè. ó ṣe àkíyà bíi kíkí ẹ̀ka àbọ̀ sí ìlú Ìbàdàn. níbi tí mo ti fẹ́ ka ìròyìn tí wọ́n ní ìdọ̀tí tún ti dé gbòòrò Ìbàdàn. ó wá kí àkóyọ kí ká ròyìn. all right inú ìwé ìròyìn Nigerian Tribune ni wọ́n kọ́ sí bí wọ́n kọ́ àní ká wọ́n ní ègé lẹ́ẹ̀kan sí i tún wẹ̀ àwọn ilẹ̀ gèlètè ó tún ti bẹ̀ sí súyọ láwọn òpópónà ní ilẹ̀ Ìbàdàn báyìí tí í ṣe olú ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní tó dàbí ẹgbìnrin ọ̀tẹ̀ recurring decimal wọ́n ní àwọn ilẹ̀ gèlètè gèlètè báyìí òórùn kàṣàgbà káàkiri ní àti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn wọ́n ní ló tún ti bẹ̀ sí ní súyọ ní ìgboro ilẹ̀ Ìbàdàn báyìí o tó sì jẹ́ pé agbára káká lẹ́ẹ̀fì rí àwọn ọkọ̀ tí ń kólẹ̀ kó dọ̀tí tí ó gba ẹgbẹ́ ẹbẹ̀ kọjá gan-an ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tí wọ́n sọ pé ìdọ̀tí ń pọ̀jù sí láti rí oríta lọ sí challenge mọ̀lété lọ sí agodi gate new gara lọ sí àpáta sango lọ sí ọjọ́ dùgbẹ̀ sí mọ̀lété bódìjà sí university of ibadan alẹ́sirọ́ lọ sí dùgbẹ̀ Ṣàngó lọ sí ẹlẹ ó sàpọ̀ bí ẹsẹ̀ kọ́ bá wọn. gbogbo Ìbàdàn náà ló ti kàn. gbogbo Ìbàdàn kọ́ ẹ tí ì sọ mọ̀pọ̀ sí oríta mẹ́rin. ó sì sọ àlà àwọn akálà sí new garage. ẹ ẹ sọ mọ̀pọ̀ sí oríta mẹ́rin àbí kí ni tó wá ń sọ ilẹ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn ò sì kọ́ síbẹ̀ wọn ò rántí kọ́ síbẹ̀ àbí kí ni tí ì sọ ọ̀sẹ̀ àní gbogbo Ìbàdàn. Ah, ah, ah. sọ́ra rẹ o wọ́n ní ní October tó kọjá lọ́hùn wọ́n ní irú nǹkan báyìí ó wáyé nígbà tí wọ́n kọ̀ tí wọ́n kọ́ àwọn ilẹ̀ yìí fún odidi ọ̀sẹ̀ ìjọba ìpínlẹ̀ wọ́n ní lọ́jọ́ pé àtàwọn àtàwọn kọ̀ǹgílá tí wọ́n gbé iṣẹ́ fún tí wọ́n pè ní PSP pé ọ̀rọ̀ ní ọ̀fẹ́ yíra nígbà náà báyìí àti àwọn ìlànà tí ìjọba ti ń gbé kalẹ̀ lé àwọn tí ń bá wọn kó kínní lórí pàápàá wọn ní iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àyíká àti ìkólẹ̀kódọ̀tí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pé iṣẹ́ kù tọ́ ẹ kí wọ́n ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe ń tẹ̀ síwájú wọn ní ìwádìí ó fi hàn wípé ibi tọ́rọ̀ dé dúró báyìí àfàìmọ̀ kọ́mọ́ dàbí ẹni pé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tí ò tí ì dá àwọn èèyàn tí wọ́n jẹ́ kọ̀ǹgílá tí ń kó ilẹ̀ tí wọ́n ń kó dọ̀tí ìlọ́fà o táwọn náà fi sọ pé àwọn ò lè mọ ṣiṣẹ́ ẹ̀ bọ́ra bí wọ́n ṣe ọ̀pọ̀ o ibẹ̀ nínú ìwé ìròyìn ti Nigerian Tribune ìtọ́jáde láàárọ̀ tòní àmọ́ wọ́n ní ní báyìí ṣá o gómìnà Ṣèyí Mákindé ní àná tí ṣe ọjọ́ ajé wọn ló ṣe ìpàdé pẹ̀lú kọmíṣánná fún àyíká àti àwọn àlùmọ́nìlẹ̀ abiodun Òní lórí ọ̀rọ̀ yìí nígbà tí wọ́n máa bá oníròyìn sọ̀rọ̀ ní àná tí ṣe ọjọ́ ajé Òní ló ṣe àlàyé pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti dìde láti rí i pé ọ̀rọ̀ ìdọ̀tí òun wọn ò jẹ́ kó di ìsọnù fún àwọn wọ́n ṣe àlàyé pé kẹ́ẹ̀sì mọ́ wo epo tó tó kí a wá wọn nígboro ara ẹ̀ náà tún ni iná lọ́fà ẹ mọ̀ pé ẹ̀jẹ̀ lepo kẹ̀kẹ́ bá àròkọ àdéko hmm. èwo ni kẹ̀kẹ́ yìn rere ọkọ̀ kankan ò lè rin bí ọ̀bá sí epo nínú rẹ̀ sẹ́ẹ̀rí main issue náà báyìí ni ló sì jẹ́ níwájú ìjọba báyìí epo tí ò sí ni ó ní báyìí wọ́n lọ rèé kó àwọn ilẹ̀ kó ń bẹ̀ lẹ́yìn ọ̀ṣọ́ka. Hmm. Hmm àwọn olóṣèlú ní í ṣe agbátẹrù ìwà ọ̀daràn tó ń tìwá ipá tí ń ṣẹlẹ̀ lápá ìlà oòrùn gúúsù Nàìjíríà South East tí wọ́n sì ń fi ẹ̀sùn kan ESN IPOB lọ sọ bẹ́ẹ̀ àjọ kan àbí ká pé ẹgbẹ́ kan ti ń jà fún bí Biafra ó ṣe kúrò lára Nàìjíríà àwọn náà ni wọ́n ti fẹ̀sùn kan àwọn olóṣèlú kan pé àwọn ni wọ́n ń bẹ níbi ìpani nípa àyà ìpani nípa ẹ̀sìn àti mímọ́ jólé jóná ní apá ìlà oòrùn gúúsù Nàìjíríà South East tí wọ́n sì ń fi kíní ọ̀hún tí wọ́n ń fẹ̀sùn ẹ̀ kan ikọ̀ ẹ̀ṣọ́ adádúró tàmọ̀ sí South East uh, uh, Region tí wọ́n jẹ́ ikọ̀ aláàbò tàmọ̀ sí ESN. IPOB ló fi ẹ̀sùn yìí kan ìwé ìròyìn kọ fún ti òórọ̀ òní ikọ̀ IPOB láti pàṣẹ agbẹnu ẹ̀ agbẹnusọ fún wọn Emma Powerful ló sọ̀rọ̀ yìí powerfully láòkò tí ó ń bá oníròyìn sọ̀rọ̀ lánàá ọjọ́ ajé Monday nínú ọ̀rọ̀ Emma Powerful ó ní àwa ara nínú indigenous people of Biafra lábẹ́ olùdarí wa Mazi Nnamdi Kanu lórí ìtanilólobó tó tó a lọ́wọ́ a fi àsìkò yìí sọ pé àṣírí ti tú afẹ́fẹ́ ti ìfẹ́ àtìríbi adìẹ ti ń ṣẹ̀yọ́ lọ́wọ́ àwọn olóṣèlú bọ́ọ̀bá ọ̀pábò bọ̀bù lẹ́sẹ̀ kan tí wọ́n hùwà láabi tí wọ́n sì ń forúkọ ẹ̀ pé àwa páwa ni a rí wọn o ẹ̀kẹ́sẹ̀ yín lẹ̀ hmm. àwọn ni ìròyìn yẹn ọ̀pọ̀ mo ní kẹ́ lọ fetí yín bá fojú yín tó ojú ìwé kẹtàlá ìwé ìròyìn punch tó jáde lóòrọ̀ tòní. balẹ̀ ajá balẹ̀. má sílẹ̀kùn ọ́ ah, ẹ̀gbọ́n mi kí ló ń ṣe yín tẹ́ yí sọmọ́rí nínú òru yìí. Ah, ibà ni o. ilẹ̀ wa ti lò. gbogbo oògùn mo ti lò. ṣé ẹ ti lo mustapho. Eh, musa mi ò lè mustapho. ó dáa máa fi mustapho herbal mixture ránṣẹ́ sí yín. Hello ẹ̀gbọ́n mi báwo lára yín báyìí. o ṣé àbúrò mo ti ń fò pẹ̀lú mustapho ibà mi ti lọ. mustapho ọkọ ibà ara ti yá gágá o mustapho tó ṣe gan. mustapha herbal mixture ń ṣẹ́gun ibà kójúpọ́ ibà jẹ̀fúnjẹ̀dọ̀ ara ríro tó fi mọ́ orí fífọ́ tàbí àìró oorun sùn dáadáa mustapha herbal mixture dára fún ọmọdé àti àgbà. àjẹbí abatadu medical health care center tó ń ṣe ó lè koko ló ṣe é iléeṣẹ́ ìwé wà ní ẹ̀yìn young Ade motors ososami junction òkè àdó ìbàdàn telephone zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapha wà ní gbogbo ilé ìtajà oògùn mustapha ọkọ̀ ibà. bẹ́ẹ̀. ìmọ̀nà wà làdúrà ń gbà fún gbogbo àwa tá à ń gbàdúrà níbi àkànṣe ìpàdé àdúrà òru ìdáhùn àdúrà night of answering prayer tó máa ń wáyé lálẹ́ tuesday kejì kejì lóṣooṣù níjọ christ apostolic church kenaland ìlúpéjú estate àkóbọ̀ ìbàdàn lábẹ́ ìfàmìróró yẹn wòlíì olókìkí àgbáyé ni prophet and evangelist ezekiah olúbóyè ọládèjì òru ìdáhùn àdúrà ní ká tún ti gbàdúrà fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún mi tá a tún máa rí gbà nínú oṣù yìí aago mọ́kànlá alẹ́ títí di pastor david ọlájídé ds àkóbọ̀ guest minister ni pastor banjo adéwọlé láti cac kenaland Quran Ondo Assembly Evangelist Dr. Bukola Akin Adéṣẹ́wọlẹ̀ Jésù ló máa kọrin ẹ̀mí Prophet and Evangelist Ezekiel Olúbóyè Ọládèjì CAC General Evangelist Worldwide ló máa gba gbogbo èèyàn lálejò counseling dẹ̀ tún máa wà lẹ́yìn ìpàdé àdúrà fún gbogbo àwọn tá a bá wà níbẹ̀ CAC Kenaland Ìlúpéjú Estate Àkóbọ̀ Ìbàdàn ní ká ti pàdé lálẹ́ Tuesday tó ń bọ̀ yìí wo Ọlọ́run ló sọ wípé níbi àkànṣe ìpàdé àdúrà òru ìdáhùn àdúrà àtúnṣù yìí pé testimony wa máa pọ̀ jẹ́ kájọ pàdé Ọlọ́run níbẹ̀ òṣèwọlé ọmọ oníṣẹ kọlẹ. kíndé o ọbẹ̀ yẹn lóko ìjímèrè dé ọba àwọn ọ̀bọ òjòlá ọba àwọn afọyẹfà ọ̀gá ẹlẹ́wù wọ̀nyí wọ̀nyí ìlú ìbàdàn ti gbára ọ̀tún wọ̀ o lórí olúbàdàn ọba tí ìfọba ọba dr senator mahood ọlọ́lẹ́kẹ̀ ìsọ̀lá balógun ali okumalekeji ìsọ̀lá kálẹ̀mọ́rí ọlọ́lẹ́kẹ̀ wòǹparí ọmọ eríkàwọ̀ àjàlérí ọmọ tọrọ ọbẹ̀ tọrọ ọbẹ̀ mọ́gàjì bọ̀wálé olúwọlé àríṣekọ́lá mọ́gàjì ajẹ́nigẹ̀yẹ àti gbogbo ẹbí ajẹ́nigẹ̀yẹ ìyá tèmi ní òjé lílé ìbàdàn lónìí kádé pẹ́ lórí ọba wa kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ọba dr sẹ́nitọ́ mahud ọlọ́lẹ̀kan balógun kí àṣẹ pẹ́ lẹ́nu kárin kése lẹ́nu kábíyèsí olùbàdàn tilẹ̀ ìbàdàn tuntun o ọjọ́ kọkànlá oṣù kẹta ní ọjọ́ ọ̀gbẹ́ni ọba wa olùkéde magaji bọ̀wálé olúwọlé àríṣekọ́lá ajẹ́nigi ẹ̀yẹ àti gbogbo ẹ̀yẹ ajẹ́nigi ẹ̀yẹ tèmi ní òjé lílé ìbàdàn Don't take me over. káàbọ̀ ìpàgọ́ mẹ̀rẹ́pò lórúkẹ bàbá bíi ẹ̀dẹ ìbàdàn wo Òṣogbo road alásan ìgbẹ́dẹ̀rẹ̀ local government ọjọ́ kẹjọ oṣù kẹta lóyìn ni ó wáyé tọ̀sán tòru ni o mẹ̀rẹ́pò ìpàgọ́ alágbára fún gbogbo ìránṣẹ́ ọlọ́run àtòṣiṣẹ́ inú ìjọ tó fẹ́ túná ìpèdá tó fẹ́ kíṣẹ́ ìránṣẹ́ òun ó pé ọlọ́run ó pé àwọn tá sí àtòǹgàn fúnra rẹ̀ gospel promotion outreach ó ṣe onígbàwọ́ ẹ̀ pẹ̀lú àkòrí fífòpin sí ìnira àtìgbàdégbà inú iṣẹ́ ìránṣẹ́ ọ̀pọ̀ ló ń ṣiṣẹ́ pẹ̀lú gbogbo okun àtagbára wọn ṣùgbọ́n ìṣẹ́ òṣì ìnira àti ìpọ́njú ló ń bá wọn wọ làkàdí bẹ́ẹ̀ lọ́pọ̀ ìbátìrì làlùyọrí ní òpè tá a pè lálẹ́ níjú wọ́rọ́kọ́ ti ń dáná rú wo ọ̀nà àbáyọ ti dé nínú ìrẹ́pọ̀ àkókò yìí ọ̀rọ̀ ọlọ́run àtìdánilẹ́kọ̀ọ́ ti mú yẹni sí àdúrà àgbà yọrí tí iṣẹ́ gbogbo ogun àtìfàmúròyàn tí ó kún àtìnira inú iṣẹ́ ìránṣẹ́ níyà gbogbo ẹ̀ lọ́lọ́run bàbá àbíyẹ olò láti fún ọ ní èrè títí nínú iṣẹ́ ìránṣẹ́ ló bá gòkè lọ sí ìpele gíga tó kàn wòlíì tá a fi ṣẹ́rán sí zero zero three four five five one zero one six mirepco lórí òkè bàbá àbíyẹ dẹ ọjọ́ kẹjọ oṣù kẹta ọdún yìí yóò ti lọ lágbára jù. That's why I use my product. You love me, my product, seven. Ìfọyín Oracle á dàbí ẹni tó ń gbé inú ilé pẹ̀lú dókítà olùtọ́jú eyín, oró eyín lágbára, ó ń wọ̀yá ìjà pẹ̀lú kòkòrò jẹyínjẹyín, ó mẹ́yìn ẹni funfun pẹ̀ pẹ̀lú èémí àlàáfíà, ó ń pèsè èròjà mẹ́yìnró, ó ń jẹ́ kí èrìgì lálàáfíà, iṣẹ́ wákàtí méjìlá fún ìdáàbòbò eyín kó má bàa dí pẹ̀tà, ìfọyín Oracle. That's why I use my Oracle. You love me, my tó jà sẹ́. ajá balẹ̀ ajá balẹ̀. ìjà karòyìn bí ọwọ́ ìròyìn àwọn ọmọ wa tí wọ́n fẹ́ ṣe tí wọ́n fẹ́ lọ gbé bọ́n tí wọ́n fẹ́ lọ bẹ́ẹ̀ ni. ọ wà lọ́dọ̀ ẹ̀. Ah, ìwọ ni ọkà mo ń wò lókè yìí tí mo fẹ́ kà yìí. kàyé tí ó bá wà available àkàlẹ́ eh, eh, yìí ọ̀dà ó ní àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ tó wà ní àríwá orílẹ̀-èdè Nàìjíríà Coalition of Northern Groups CNG wọ́n ti sọ pé àwọn èèyàn kan ní bẹ nídìí rẹ̀ èèyàn ní bẹ́ẹ̀ ní òrò tó rò fi ń ké o hmm. pé epo tọ́wọ́n lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ìlànà láti jẹ́ kí nàìjíríà ká gbàgbàkúgbà ni o pé ńgbà tẹ́ ẹ̀ bá rí iye tí wọ́n bá pè é ẹ mọ̀ rà á hmm. ẹgbẹ́ yìí ló sọ ọ́ pé àwọn èèkàn kan lórílẹ̀‐èdè nàìjíríà kódà pa ní presidency wọ́n ní àti ní National Petroleum Corporation NNPC Ministry of Petroleum Resources àti àwọn tí wọ́n jẹ́ alágbàtà marketers bí wọ́n ṣe kọ́ ni pé àwọn gangan wọ́n ń bẹ́ẹ̀ di àwọn tí wọ́n ń finá mọ́ ìrora tó ọmọ orílẹ̀‐èdè nàìjíríà pàápàá lẹ́ka àti rí epo bẹtiró máa rà ní òrèkóòrè inú àtẹ̀jáde kan èyí tí ìkan nínú wọn tó buwọ́lù ọ̀gbẹ́ni Samaila Musa ó ní ẹgbẹ́ yìí ni ló sọ ọ́ pé àwọn èèyàn tí a jẹ ìwà àbàjẹ́ yìí tó bá sí mọ́ ní orí kí ìjọba rí dájú pé wọ́n fi mú wọn darin pàápàá àwọn tí wọ́n kọ́kọ́ gbé epo búwọ̀lú epo tí ọ̀dà léyìí tí ó jẹ́ kí àwọn ọkọ̀ kọ́ mọ́ figi mú sọlẹ̀ wọ́n ní nígbà tí ọ̀rọ̀ yóò fi bẹ̀rẹ̀ epo tí ò dáa ni wọ́n kọ́kọ́ fi tọ́ nàìjíríà lẹ́nu wò ọmọ nàìjíríà ẹ kọ́kọ́ gba eléyìí ẹgbẹ́nu sí wò ná wọ́n nígbà tó kan gógó náà ni ó di pé wọ́n tún wá sọ pé epo ò sí epo tó dáa ni wọ́n sọ pé kí wọ́n gbé wá wọ́n nítorí pé kí wọ́n má bàa fún wa ní epo tí kò dáa mọ́ iná lọ́fà tí wọ́n dé àwọn ò ní gbà wọ́n mọ̀ sí àyẹ̀wò ibi àyẹ̀wò ọgbàyọ sọmọ nàìjíríà ní pé epo ọ̀wá wá déédéé náà sọ́dọ̀ ọmọ nàìjíríà láti máa ríra wọ́n ní gbogbo àwọn nǹkan tá à ń rí yìí láti mọ̀ọ́mọ̀ fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ pé kí wọ́n jẹ́ kọ́ ọmọ nàìjíríà kí wọ́n gbà owó ètí wọn bá fẹ́ gbégun orí owó epo lórílẹ̀‐èdè nàìjíríà ni ó wá jẹ́ nǹkan léyìí tí wọ́n sọ pé ó mú ìrora bá ọ̀pọ̀lọpọ̀ aráàlú torí pé ẹni tí ó ra tí ò ní mọ́tò wọn ni yóò wọkọ̀ láti ibì kan lọ sí ibì kan tàbí àwọn tí wọ́n ń lo bẹtiró láti fi ṣe iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n ń ṣe yìí ni àwọn ẹgbẹ́ tá a mọ̀ sí CNG Coalition of Northern Groups ni wọ́n sọ pé ó jẹ́ nǹkan tí kò dáa o látàrí wípé ìjọba sì ń bẹ lóde a sì ní ààrẹ àti àwọn èèyàn tí wọ́n wà ní ẹ̀ka epo bẹtiró yìí kí ni wọ́n wò tó fi dé pé àwọn agbẹ̀ǹbẹ̀bọjẹ́ ọ̀rapálá bọ́ sí iwájú mọ́ wọn lọ́wọ́ tí wọ́n sì ń fi ìyà tí kò tọ́jẹ ọmọ orílẹ̀-èdè nàìjíríà inú ìwé ìròyìn Nigerian Tribune níbẹ̀ ni wọ́n kọ sí pé epo tọ́wọ́n yìí ète láti jẹ́ kí nàìjíríà ká gbà fọ́lọ́ọ̀nù iyekíye tí wọ́n bá gbé kà lọ́tàrí. tọ́ lójú ìwé kẹwàá Vanguard àwọn ìròyìn méjì kan fara wọn ní tẹ̀tẹ̀ lọ́wọ́ ó ní ṣe pẹ̀lú òṣèlú ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí lórí ètò ìdìbò gómìnà eléyìí tí yóò wáyé lọ́dún yìí twenty twenty two Ògúnbíyì ó ti yọwọ́ o ó lóun ò díje dupò mọ́ nínú PDP primary election ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ alábùradà nípínlẹ̀ Ọ̀ṣun ọ̀kan náà àwọn olùdíje fún ipò gómìnà lábẹ́ àbúradà PDP dókítà Akin Ògúnbíyì ló ti yọwọ́ yọsẹ̀ nínú ìdíje àti gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ èyí tó yẹ kó wáyé lónìí tí ó sì wáyé lónìí òní ọjọ́ ìṣẹ́gun tísídẹ̀ẹ́ ọjọ́ kẹjọ oṣù kẹta 2022 wọ́n ní í ṣe ni ó ń fẹ̀sùn kàn wípé àwọn igun àwọn olórí ẹgbẹ́ látòkè wọ́n ti fì síbì kan ju bì kan lọ wọ́n ti lọ tò sẹ́yìn sẹ́nẹ́tọ̀ adémọ́lá adélékè fún ìdí èyí èèyàn ò ti mọ̀ wípé béèyàn ju abẹ̀bẹ̀ sókè nígbàgbà lórí tíkẹ́ẹ̀tì ibi pẹlẹbẹ tí wọ́n fẹ́ kó fi lélẹ̀ látòkè òun náà ni yóò fi lélẹ̀ ìròyìn yẹn ọ̀pọ̀pọ̀pọ̀ mọ́yà kádìẹ̀ lójú ìwé kẹwàá ìkan náà twenty twenty three bó ṣe ń kànlẹ̀kùn gbọ̀ngbọ̀n kẹ́ẹ̀kan gba káàdì olùdìbò nìkan ò tó o kẹgbà PVC nìkan ò tó ẹ darapọ̀ mọ́ṣèlú bíṣọ̀bù Okonkwo ló sọ bẹ́ẹ̀ fáwọn ọmọlẹ́yìn Kristi ọ̀kanú àwọn bíṣọ̀bù àgbà nílẹ̀ yìí nínú àwọn ìjọ tó lókọ lókè bíṣọ̀bù Mike Okonkwo ni wọ́n ti sọ̀rọ̀ kónkó láì tiẹ̀ bẹ̀ṣùbẹ̀gbà ọ̀dọ̀ ẹni tọ́rọ̀ ọba wọ́n ní lópin ọ̀sẹ̀ yìí ni bíṣọ̀bù àgbà yìí sọ fáwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì pé wo ṣé ká mọ̀ tanra wa kẹ́ ẹ gba káàdì olùdìbò sọ́wọ́ nìkan kò tó ju pé kẹ́yìn gan tẹ́ pera yín lé ẹlẹ́sìn Kristi ẹ bọ́ sí agbo òṣèlú kí ẹ ṣe òṣèlú tààrà ẹ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú tí ń bẹ nílẹ̀ ẹ bá wọn kópa ńbẹ̀ bẹ́ẹ̀ bá ń gbọ́ gbégbègbè tẹ́ ẹ gbé wọ́n lè fi ṣẹ̀kẹ́ ẹ̀ dẹ sẹ́yìn kò lè yín lágbo òṣèlú àti nídìí ìṣàkóso ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà gbígba káàdì olùdìbò nìkan ò tó ẹ bọ́ òṣèlú ẹ ṣòṣèlú ká mọ bí ẹ fì sí. àjọ tí ń ṣe kò kárí ìdánwò àbájáde oníwèé mẹ́wàá lórí wọ́n ti sọ̀rọ̀ báyìí wípé àwọn tó jẹ́ àwọn aládàáni iléèwé tó jẹ́ ti iléèwé gíga wọ́n ní ìṣòro ńlá wọ́n jẹ́ fún àjọ WAEC o àjọ West African Examination Council WAEC ni wọ́n ti kíyèsí wípé àwọn tí wọ́n jẹ́ iléèwé aládàáni tó jẹ́ ti oníwèé mẹ́wàá secondary schools ẹ̀yìn náà ni wọ́n ń fún àwọn ní ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ní ètí ń dojúkọ àwọn wọ́n mọ̀ọ́mọ̀ sọ wípé àwọn iléeṣẹ́ yìí àwọn tó jẹ́ iléèwé yìí tó jẹ́ ti aládàáni pàápàá lákòókò tí covid-19 tó ti ṣe ọṣẹ́ rẹ̀ tí wọ́n sì gbé gbogbo nǹkan ti pa lọ́dún 2020 wọ́n ní wọ́n wá ṣe ní àkànpọ̀ fún wàhálà èyí tí ń bẹ ní ọrùn àwọn ẹni tí ṣe agbẹnusọ fún àjọ WAEC lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀gbẹ́ni Patrick Aregan ló sọ̀rọ̀ náà jáde lánàá nígbà tí ó ń bá àwọn oníròyìn ṣe ìpàdé kó tó di pé wọ́n ó ṣe ìjókòó èyí tí ó jẹ́ ti alẹ́ èyí tí a máa ṣe ní ọdọọdún lọ́dọ̀ ti àjọ ti WAEC yìí nígbà tí wọ́n mọ̀ tẹ̀síwájú ó ṣe àlàyé pé ọ̀gọ̀rọ̀ nínú àwọn tí wọ́n ní iléèwé aládàáni lórílẹ̀‐èdè nàìjíríà ní kì í fẹ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ waec o ò ní ìwé sí tẹ̀lé gbogbo ìlànà táwọn bá fi lélẹ̀ báyìí kódà wọ́n ní wọ́n sọ pé àwọn iléèwé aládàáni yìí àwọn gangan ni wọ́n máa bá ọwọ́ wọn níbi màgòmágó ìdánwò jùlọ pàápàá wọ́n ní wọ́n ti ní àwọn orí ayélujára búùkù kan tí a máa lò rogue website bí ẹ ṣe kọ́nù wọ́n ní èyí ò ní wọ́n fi mọ́ lu aráàlú tí ò fura ní bàgẹ́ nígbà tó tún tẹ̀ síwájú ó ní ṣe rí owó tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn tó bá fẹ́ ṣe ìdánwò oníwèé mẹ́wàá ó ẹgbẹ̀rún méjìdínlógún eighteen thousand naira táwọn ọmọ gbà ó ní owó gọbọi ni wọ́n gbà àwọn òbí ó sì tún gbé owó kà wọ́n lọ́wọ́ nígbà tó jẹ́ pé wọ́n mọ ọ̀nà ẹ̀bùrú tí wọ́n fi ṣe màgòmágó ìdánwò fún àwọn ọmọ wọn ṣẹ̀wárí nígbà tí ọ̀rọ̀ yìí tó wá dé ojú ọ̀gbagadè tán wọ́n ní yóò jẹ́ ìkan lára àwọn nǹkan tí wọ́n jókòó lé lórí wípé ǹjẹ́ àjọṣepọ̀ yìí ṣé yóò rọrùn pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ alákòóso fáwọn ilé ẹ̀kọ́ gíga ní orílẹ̀-èdè nàìjíríà. tọ́ lórí ọ̀rọ̀ Russia àti Ukraine ìjọba nàìjíríà ti nú àwọn ò ní lajú àwọn sílẹ̀ kíta lùbọ́ kó wọ̀ káwọn ọmọ nàìjíríà kan wá pé àwọn fẹ́ lọ rèé gbèjà wọn ní orílẹ̀-èdè Ukraine kódà ńbẹ́ ti gbọ́ àbẹ́ ti gbọ́ pé ó kéré tán àádọ́jọ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn ọ̀dọ́ ni wọ́n mórílẹ̀ olú ilé-iṣẹ́ olú ilé-iṣẹ́ aṣojú ilẹ̀ òkèrè tó jẹ́ ti Ukraine embassy wọn ti wọ́n sọ pé kí wọ́n fowó kọ àwọn sílẹ̀ kí wọ́n rẹ́gísítà àwọn àwọn fẹ́ lọ rèé gbèjà Ukraine ní orílẹ̀-èdè Ukraine ìjọba àpapọ̀ wa ti ní kò sáàyè ẹ̀ ààyè ọ̀yọ́ ìjọba àpapọ̀ tiẹ̀ ti pe àwọn aláṣẹ ilẹ̀ Ukraine àti embassy Ukraine bákan náà àtàwọn míì tọrọ Ukraine kàn pé ẹ má jẹ́ àgbọ́ o pé àwọn ọ̀dọ́ ọmọ Nàìjíríà kan wọ́n wá sọ́dọ̀ yín wá fowó sílẹ̀ orílẹ̀-èdè Ukraine tiẹ̀ ti ní rárá rárá o kò sí ń tọ́jọ́ pé gbogbo bíjọba àpapọ̀ Nàìjíríà bá ṣe fẹ́ sí náà ni àwọn náà ó fẹ́ sí ẹni tí í ṣe agbẹnusọ fún iléeṣẹ́ tó ń sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè irúfẹ́ ìlànà ìmọ̀fókọ ẹni sílẹ̀ láti lọ rèé gbé ní níjà bánijagun ní orílẹ̀-èdè Ukraine pé ìjọba ò ní fààyè gbogbo èèyàn wà ní káàtì ẹ̀ ní àwọn wá tiẹ̀ wá fẹ́ gbà wọ́n pé kí wọ́n máa gbé wọn lọ sí Ukraine lórí ọ̀rọ̀ Ukraine yìí hmm, nǹkan sì ń kán o wọ́n ní fún ìgbà ìkẹta ìjókòó sọ̀rọ̀ pọ́ńtù bí ìnùbí peace talk láàrin orílẹ̀-èdè Ukraine àti Russia ibi pàbó náà ló tún padà já sí fún ìgbà ẹ̀kẹta ọ̀rọ̀ sì ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré láti ilẹ̀ mímọ́ Vatican lọ́hùn-ún wọ́n ti fi àwọn àgbà ẹ̀sìn cardinals méjì wọ́n ti fi ṣọwọ́ sí Ukraine torí àwọn aṣàtìpó àtàwọn tí ogun ti lékò ní ibùdó kówá refugees kí ayé ó ni bàa ní wọ́n lára jù ẹ wá wò ó àjọ orílẹ̀-èdè ilẹ̀ aláwọ̀ funfun European Union EU wọ́n ní ó dàbẹ̀ pé wọ́n ti ń rò ó wọ́n ti ń dàárò pé ǹjẹ́ àwọn ò ní gba orílẹ̀-èdè Ukraine orílẹ̀-èdè Georgia àti agbègbè Moldova ṣé wọn ò ní gba àwọn méjèèjì wọ àjọ ìṣọ̀kan EU báyìí lórí ọ̀rọ̀ tí ń bẹ nílẹ̀ yìí ìròyìn yẹn jù bẹ́ẹ̀ lọ wọ́n kà á torí wọ́n kọ rẹpẹtẹ ó ṣe ìròyìn yẹn lọ́sẹ̀ sójú ìwé kejìdínní ogójì page thirty eight Vanguard tó jáde lóru. ajá balẹ̀ ajá balẹ̀. bá mi. ọlọ́run mi ẹ ràn mí lọ́wọ́ kí lè rógò lò o. seventy two hours yìí ní twenty twenty two power and air àkòrí tí ọlọ́run fún pírọfẹ́tà ìwọ òjò bàbá ìsọjí orí afẹ́fẹ́ o ti CAC máa jẹ̀mú àánú gbogbo aládùúwà ó yá ká gbójú wa kú ọ̀lára ènìyàn ká lọ bèrè fún agbára ọlọ́run tó máa sọ wá pọ̀ mọ́ ìrànlọ́wọ́ àgbáyé ìwọ náà wá darapọ̀ mọ́ àwọn tó máa sọ̀rọ̀ ẹ̀rí ti kọ́ta yìí o látọjọ́ Friday eleven ní Sunday thirteenth March nígbà tí ọlọ́run bá lu ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi pásítọ̀ adélakùn ayẹwa kùkọ́lá ajé adéṣẹ́wọlá jésù Elijah Akitunde Ọlọ́run sọ bẹ́ẹ̀. Yẹmi David Latabule. Kẹ́ni ológun ara. Prọfẹ̀tà Iwo Òjò bàbá ìṣẹ́jú orí afẹ́fẹ́ yóò máa sọ tẹ́lẹ̀ yanni yóò máa ṣẹlẹ̀ lójú ẹsẹ̀. Láti wọ́rọ̀dù ń bàdàn. Bó ti jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀sẹ̀gẹ̀rẹ̀ ní Mẹ́síkà mi kẹ́ ẹ máa bọ̀. Bàbá ti wọnú àdúrà. Láago mẹ́sàn-án Friday eleven. Àjọ Monday ní kùtùkùtù la máa ṣorí ọ̀fẹ́ o. Wàá gbàgbà Ọlọ́run tó máa sọ́pọ̀ mọ́ ìrànlọ́wọ́ ayégúnlẹ̀ high school alágbọn old students association àsáúsà àtàkùnmẹ́sà east local government nípínlẹ̀ ọ̀ṣun láti kóra wa jọ láti ṣàgbékalẹ̀ ìpàdé ìtẹ̀síwájú ìfìfẹ́sọ̀kan àti láti bọ́ sí ìpele míì pẹ̀lú ìfìfẹ́hàn gbogbo àwọn akẹ́kọ̀ọ́ jáde láti nineteen eighty two sí ọdún twenty twenty one là ń retí níbi ìpàdé alágbára yìí ó máa wáyé lọ́jọ́ sátidé ọjọ́ kejìlá oṣù kẹta ọdún twenty twenty two tá a wà yìí ní methodist high school ìlẹ́ṣà bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ gbogbo wa ti jọ kẹ́kọ̀ọ́ jáde là ń retí o a oh yes ayégúnlẹ̀ high school Alagbo all students association Asausa Atakomasa each local government Osun state welcome a reunion meeting of Ayegule high school Alagbo. The purpose of the meeting is for the progress reunion way forward to the next level. All graduate students from 1982 to 2021 are all expected. Be punctual to be there. Date is Saturday 12th March 2022 by 10 a.m. Venue Methodist High School, Ilesha, Osun State. Your presence will be highly appreciated. Be, be there. Yeah, yeah, yeah ajá balẹ̀ ajá balẹ̀. èèkàn kan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nípínlẹ̀ Ọ̀yọ́ ẹlẹ́yinjú àánú ni ọ̀mọ̀wé Fọlá Akin Ọ̀ṣun ó ti ń ké sí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti gbárùkù ti àwọn ìlànà iṣẹ́ àkànṣe tó lè wúni lórí jọjọ bákan náà káwọn èèyàn sì rè wípé wọ́n kópa ribiribi nínú ètò ìdìbò ọ̀mọ̀wé Fọlá Akin níbẹ̀ ni ó ti ń jẹ́ kó di mímọ̀ wípé àsìkò ti tó káwọn èèyàn orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n fòpin sí ìlànà òṣèlú alátakò tàbí níní èròǹgbà tí ò dáa lọ́kàn bí ó ṣe wípé kóníkálùkù máa wá ọ̀nà bí nǹkan ó ṣe gúnrégé nínú gbèdéke ààyè òṣèlú tó wà ńlẹ̀ ọ̀mọ̀wé Fọlákin Ọ̀ṣun agbákin tìlú Ìrókò ó ṣàlàyé ọ̀rọ̀ síwájú sí wípé kò sí ìṣèjọba tó lè ní ìdàgbàsókè tó yá kánkán o láì jẹ́ wípé àwọn èèyàn tí wọ́n jẹ́ olóòótọ́ pẹ̀lú ẹ̀mí ìfọkànsìn wọn kópa ńbẹ̀ nínú ṣíṣe ojúṣe kó wa wọn kóníkálùkù lọ gba káàdì ìdìbò rẹ̀ pàápàá jùlọ ẹni yòówù tó bá ti tó ọdún méjìdínlógún sókè káwọn èèyàn tètè kàn sí gbogbo ibùdó ìforúkọsílẹ̀ tájọ INEC tí wọ́n là kalẹ̀ ọ̀mọ̀wé Fọlá Akin Ọ̀ṣun ẹni tó ń gbàlérò láti díje fúnpò sẹ́nítọ̀ lẹ́kùn òdìbò gúúsù Ọ̀yọ́ Ọ̀yọ́ South Senatorial District ó ń ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ ẹ̀ wípé ó ti tó gẹ́ o káwọn èèyàn kí wọ́n fòpin sí sísọ̀rọ̀ nípa àwọn èèyàn tí wọ́n dipò òṣèlú mú kàràn bẹ́ẹ̀ kí wọ́n lọ gba káàdì ìdìbò wọn gẹ́gẹ́ bí agbára tí wọ́n ní níkàáwọ́ láti dìbò fẹ́ni yòówù tó bá wù wọ́n tó ní tọ̀hún tó bá sì ti kójú òṣùwọ̀n àti wípé agbára kan gbòógì eléyìí tí olùdìbò ní lọ́wọ́ ò ní káàdì ìdìbò rẹ̀ láti yan adarí rere káwọn èèyàn kí wọ́n ṣẹ́ra ró kúrò níbi kò kàn mí lórí ètò ìdìbò láti lè bá àfòpin sí ìfàsẹ́yìn láwùjọ lákòótán ọmọwé Fọlá Akín ó sọ̀rọ̀ nípa àwọn gógó epo tó wà ńlẹ̀ káàkiri lásìkò yìí pẹ̀lú báwọn ọkọ̀ bí wọ́n ṣe ń to àtògbémúlémú láwọn ilé epo káàkiri lẹ́yìn náà ló wá ń rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà láti dákun tètè wá ojútùú sí fún dẹ̀rùn àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ọ̀mọ̀wé fọlákin ọ̀ṣun ó tún ránṣẹ́ ìpèníjà sáwọn àjọ tó ń ṣàmójútó epo bẹntiró láti jígìrì sí ojúṣe wọn kí wọ́n máa lọ káàkiri gbogbo ilé epo bákan náà kí wọ́n sì rí wípé àwọn ilé epo yòówù tí wọ́n bá gbé epo pamọ́ tàbí tí wọ́n ta kọjá gbèdéke iye owó tó yẹ kí wọ́n fi ìjìyà tó bá tọ́jẹ irúfẹ́ àwọn ilé epo bẹ́ẹ̀. dadi yes dadi ẹ jọ̀wọ́ ẹ jọ̀wọ́ mo ní help yín ni sà mo wà stranded Ìlọrin ni mo ń lọ sà mo wá sọ́dọ̀ ń nìbàdàn ni but unfortunately mi ò bá wọn mo dẹ̀ fẹ́ padà sí Ìlọrin báyìí báyìí anything tẹ́ bá lè fi assist mi. Ìlọrin ló ń lọ àbí. bẹ́ẹ̀ ni sà. gentleman wọlé màá gbé ẹ dé Ìlọrin Ìlọrin gan ni mò ń lọ wọlé no problem. Uh, daddy uh, you see actually. actually what? ọ̀lẹ́ alápámọ́síṣẹ́ wojú mi dáadáa mo pàdé ẹ ní challenge láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni mo rí ẹ ní wo road lánàá same story ó jẹ́ lọ́ọ́ wá ṣẹ́ṣe orìpọ̀ apárìpọ̀ ẹsẹ̀ àwọn ẹgbẹ́ ẹ ló ń làkúta ní kwari ó wá pọn báàgì yàbí ẹ ń pọn máa láìní tìjú ó jẹ́ lọ́ọ́ yí padà kú ọlẹ́gbẹ́ mọ́tò mi. ẹ ṣé sir sorry sir. iná ò ní jó wa kò ní jó dé ìyá wa. iná ò mọ̀ rárá bó bá gorí ilé ìmọ̀ fẹ́jú tótó ni ká má ṣòfò ẹ̀mí ká má ṣòfò dúkìá ká lè dèlè ìṣẹ̀lẹ̀ ìjàmbá náà ilé ń jó pápá ń jó wìrìwìrì ni fresh one oh five point nine fm ṣe ń pè wá sàkíyèsí káyé dẹ́nà sùn pápá létílé ká dẹ́kun rírẹ̀ epo bẹtiró pamọ́ sílé ẹ̀yẹ́ fínà kándù láńtà tàbí ta iná orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ epo sínú jẹnẹrétọ̀ àti mọ́tò ká tó kúrò níbi iṣẹ́ ẹ̀jáde dájú pa gbogbo ohun èlò ẹ̀yin tẹ́ ẹ lè ṣe kẹ́ ẹ má gbéná gorí ọ̀tà ẹ dájú pé ẹ pa iná sìgá yín kú fífín kẹ́ ẹ tó sọ síbi kíbi ẹ má fi láìtà ìṣáná sàrọ̀wọ́tò àwọn ọmọdé bẹ́ẹ̀ ló ṣe dandan ká ní ẹ̀rọ panápaná nínú ilé níbi iṣẹ́ àtinú mọ́tò tàbá wa rí i pé náà ń jó ká má ṣe kò kàn mí ẹ kàn sí iléeṣẹ́ panápaná lọ́gán fresh one oh five point nine fm tó kalẹ̀ sílé oní challenge nílẹ̀ ajá balẹ̀ ìròyìn ẹ ká tẹ̀síwájú ọ̀ lórí ìròyìn kan léyìí tí a sí fìlà rẹ̀ nígbà tá a fi bẹ̀rẹ̀ àjà balẹ̀ ní àárọ̀ tòní ẹni tó ti fi àkókò kan jẹ́ akọ̀wé àgbà sí ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà SGF olóyè olúfàlàyé ní àná ló sọ̀rọ̀ gẹ́gẹ́ bí èsì láti dá ẹni tó gbapò ní ọwọ́ ẹ̀ bó ṣe ń kú ní orí àga eyín minister of finance alhaji abubakar alhaji lórí ọ̀rọ̀ kan èyí tí alhaji abubakar alhaji tó sọ pé wọ́n gbaṣẹ́ kò lọ́wọ́ olóyè olúfàlàyé ni nítorí pé ó ní ṣe pẹ̀lú jìbìtì owó mílíọ̀nù méjì náírà Fálàyé ló sọ̀rọ̀ wípé ẹnìkan kan ò léwu kúrò nínú iṣẹ́ àbí pé bóyá òun jí owó kankan kò sí nǹkan kan tọ́jọ́ o ó ní ó ṣeé ṣe o kọjá pé òun á lọ sí ilé ẹjọ́ tó ń bá aláàjì abáka aláàjì tó ń bá wọ̀ ní iwájú òfin nítorí pé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o kó fẹ́ kó kó ọ̀ràn náà kó kó jẹ láàrin ọ̀sẹ̀ kan bí bẹ́ẹ̀ kọ́ ilé ẹjọ́ làwọn ó ti pàdé nígbà tó ń sọ̀rọ̀ láti ẹnu tó jẹ́ agbẹjọ́rò rẹ̀ Captain Moshood Raji wọ́n ní olóyè falẹ̀ ìlú sọ pé ọmọ dùn ní jọjọ pé ẹni tá a fojú okùn wò kọ́ mọ̀ jẹ́ ní àgbà ó ní irú ọ̀rọ̀ báyìí kò yẹ kó máa bòde látẹnu ẹni tó jẹ́ ìkan olóṣèlú ní ìgboro ó ní pẹ̀lú ìrírí àtọjọ́ orí rẹ̀ àṣẹ wa gbọ́ wọn ní àgbàlagbà kì í yáyọ kí lọ́ba ìwà irú àríyìí sọ léyìí tí ó ń sọ yìí ó ní kọ́ bá mú o láti fi ba orúkọ tó ń jẹni tó jẹ́ pé òun sì ṣiṣẹ́ takuntakun lájẹ́ kí òun ó ní okọ rere nínú ìwé ìjọba lórílẹ̀‐èdè nàìjíríà yàtọ̀ sí wípé olóyè olúfalẹ̀ tó sin orílẹ̀‐èdè nàìjíríà ní ipò òtítọ́ gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ ilẹ̀ bàbá rẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún wọ́n ní ọ̀nbẹ́nu àkọọ́lẹ̀ wípé kọ̀sẹ́nì kankan tó gbaṣẹ́ kúrò lọ́wọ́ rẹ̀ àbí wọ́n lè dànù kúrò ní ẹnu iṣẹ́ nítorí pé bóyá ó jí owó kan ó ní rárá o fúnra ara olóyè olúfalàì wọ́n ní lópò lẹ́nu ìṣàkóso ti ọ̀gágun àgbà Babangida nígbà tí ọ̀ndarí orílẹ̀-èdè Nàìjíríà láti lọ bọ́ sínú òṣèlú olóyè olúfalàì wọ́n ní òun ò gbé owó kan láti inú àpò kan sí àpò eh, àsùn ẹlòmíì ní báńkì ó ní bó bá sì ní àkọsílẹ̀ kó gbé síta kí gbogbo aráyé kí wọ́n rí kí wọ́n sì máa kà á ó ní yàtọ̀ sẹ́yìn láàrin ọ̀sẹ̀ kan lòún fún un tí kò bá kó ọ̀rọ̀ náà jẹ ilé ẹjọ́ yá ibẹ̀ làwọn ti pàdé. tọ ìjọba ààrẹ Muhammadu Buhari wọ́n ti buwọ́ lu ilé fún ọ̀kọ̀ọ̀kan àwọn ọmọ ikọ̀ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ orílẹ̀ wa Nàìjíríà mm-hmm. Super Eagles tí wọ́n dábí ẹdun rọ̀bí òwe lọ́dún 1994 1994 Super Eagles lélẹ́yìn o ilé kọ̀ọ̀kan fún kọ̀ọ̀kan ọmọ ìkọ̀yé kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ kówá wọn ní ìpínlẹ̀ ibi tí kówá bá ti wá òun náà ni wọ́n kọ́lé rẹ̀ sí fún un àwọn èèyàn yìí sì ń lọ bíi méjìlé ní ogún níye tí wọ́n jẹ́ ọmọ ikọ̀ Super Eagles ọdún méjìdínlọ́gbọ̀n sẹ́yìn twenty eight years ago òun náà ni wọ́n ti ṣèlérí ìlérí òun ti fẹ́ dógùn dípẹ́ta kó tó di pé ọlọ́run tún wá múlérí ọjọ́ tó ti pẹ́ sẹ́ ìròyìn yẹn ni pé mo ti pẹ́ lókè lérí sún mi lọ sókè ìmúṣẹ o ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé ojú ìwé kejìlé ní ọgbọ̀n níròyìn tá a kà lẹ́ẹ̀kan tọrọ ẹ̀yìn fọwọ́ lẹ́rán. Hmm. bẹ́ẹ̀ ni àwa náà kà débi pé wọ́n kọ̀ lè fa lákọ̀ọ́kún náà ni arakun lásán gbági. Ah, ìròyìn eh, ti ìkúnlẹ̀ abiyamọ èyí tó jáde ní orí ayélujára láti bí ìjẹta tí wọ́n ti ń sọ pé ọmọbìnrin kan ni àwọn èèyàn wọ́n dẹ̀ ẹ̀mí rẹ̀ légbodò nínú ọkọ̀ BRT wọ́n sọ pé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ọwọ́ wọn ti tẹ dẹ́rẹ́bà ọkọ̀ BRT ọ̀hún nígbà tí àwọn ọlọ́pàá sọ pé òkùtù ọmọbìnrin náà tọ́jú ọmọ ọdún méjìléní ogún ti rí o níbi tí wọ́n jàjù sílẹ̀ sí àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ni wọ́n sọ pé wọ́n ti ṣàwárí òkú ọmọbìnrin àyànwọlé olúwabàmíṣe ẹni ọdún méjìléní ogún tí wọ́n kéde pé wọ́n wà ní February twenty six pé ọwọ́ ọkọ̀ BRT Bus Rapid Transit ní ìlú Èkó láti Àjá ní ìpínlẹ̀ Èkó nígbà tí wọ́n rí arábìnrin náà wọ́n ní ọwọ́ wọn ti wá tẹ Andrew Omenekoron tí ó jẹ́ pé dẹ́rẹ́bà tó ti kọ́kọ́ sálùgbẹ́ tó jẹ́ pé ń lọ wa ọkọ̀ náà táwọn ọlọ́pàá sọ pé àwọn ń wà ọmọbìnrin ọ̀hún tọwọ́ ọkọ̀ akérò ọ̀hún ìlàgbọ́ pé ó ṣeéṣe o kọjá pé wọ́n ti lò ó fún ètùtù ọ̀la ni ìwé ìròyìn Nigerian Tribune ni wọ́n kọ pé àwọn tí í ṣe mọ̀lẹ́bí ọmọbìnrin tó ti di olóògbé yìí tọ́jẹ́ sàbẹ̀dọ̀wọ́ tẹ́lọ̀ ni pé òkú rẹ̀ fúnra wọn náà ni wọ́n rí i pé ah òun rèé o lẹ́yìn tí wọ́n ti kéde pé wọ́n wà agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀gbẹ́ni Adékúnlé Àjíṣebútú ó fìdí ẹ̀ múlẹ̀ pé tòótọ́ o wọ́n ti náwó gan dẹ́rẹ́bà tọ́wa ọkọ̀ náà báyìí tó hmm. ọlọ́run kó ṣàánú. àmì o gómìnà Ṣèyí Mákindé ti sọ fún gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ pé ìpínlẹ̀ Ọ̀yọ́ àlàáfíà jọba bẹ́ẹ̀ náà ni ààbò eléyìí tó dájú yóò wà fún gbogbo aráàlú pátápátá. pata gómìnà mákindé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ti sọ lánàá òde yìí pé káràlú ó fọkànbalẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ tiwa torí pé ìjọba ti ń bẹ lóde báyìí ti ṣetán láti rí dájú pé àlàáfíà ń jọba ní ìpínlẹ̀ ọ̀yọ́ bẹ́ẹ̀ náà ni ààbò yóò wà fún ẹ̀mí àti dúkìá pàápàá lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà tó bá ṣetán láti wá dáṣẹ́ sílẹ̀ sínú ìpínlẹ̀ wa ti ṣe ìpínlẹ̀ ọ̀yọ́ gómìnà ní lágbára lọ́wọ́ elédùà gbogbo bíi kùdìẹ̀kùdìẹ̀ bá kù sí òun náà ni ìjọba ó mọ̀ mójútó níwọ̀n ìgbà tó ti jẹ́ pé a kì í mọ̀ rìn kórí ó mọ̀ mì. òní ni àyájọ́ ọjọ́ àwọn iyọ̀ ayé lágbàáyé. Mhm. àwọn ìyá àwọn ìyá bẹ́ẹ̀ ni àwọn àǹtí àwọn màmá àwọn ìyàwó wa àwọn ọmọ wa lóbìn okay. òní ni International Women's Day. àbí bẹ́ẹ̀ kọ́. ok wọ́n wá ya ẹ̀yin obìn ẹ wò ó <laughs> ẹ̀yin ni iyọ̀ ayé láìsí yín ayé dògbónu o ẹ lọ sí ìta gbangba Vanguard wọ́n wá ya àwọn obìnrin méjìléní ogún twenty two tí wọ́n ti làmìlàaka tí wọ́n ti wálé ayéráyé ṣe bí wọn ò tiẹ̀ tí ì òlókè pé wọn ò sì ní kó báyìí àmọ́ tó jẹ́ pé bá a bá ń sọ pé àwọn obìnrin dà a gbọ́dọ̀ tiẹ̀ kọ́kọ́ ṣẹ́wọ́ sí àwọn eléyìí ọ̀nà pé àwọn obìnrin lélẹ̀ ẹ lọ wo ojú wọn mo rí ojú màmá Ngozi Okonjo Iweala mo rí nbẹ ah aya rẹ ni mo tún wòye o màmá wa Aishat Buhari mo rí ojú wọn mo tún rójú àwọn èèyàn kan nbẹ náà tí wọn ṣe takuntakun mo rójú ajàfẹ́tọ̀ọ́ kan níbẹ̀ náà àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hmm. síásí àti a sọ fún ẹ̀gùn avon ẹ̀ eré ìdárayá la dé o eré ìdárayá pé wá ẹ̀yìn èyí tá a fẹ́ bá Ghana gbá yìí o ò nílò agbábọ́ọ̀lù tuntun o you don't need new players now o ṣíàṣì a sọ fún ẹ̀gùn àfọ̀n ìkíládé tó fi sọ ah, ó ní èwo làbọ̀rọ̀ tó ń mọ̀ ránṣẹ́ pé àwọn agbábọ́ọ̀lù tuntun èyí tá a kó fún yín mójútó wọn kí o lò wọ́n nílò rẹ̀ eh, bẹ́ẹ̀ bá lo àwọn eléyìí náà dídùn lọ́sàn-án oṣù. ok ọ̀dà Fabio Lanipẹ̀kun ẹni tó jẹ́ gbajúgbajà oníròyìn eré hmm. ìdárayá tó ti darúgbó fáyé lẹ́yìn ọgọ́rin ọdún. Mm wọ́n kọ̀rọ̀ nípa rẹ̀ nínú ìwé ìròyìn ti Nigerian Tribune láàárọ̀ tòní wọ́n ní ọjọ́ ìsinmi tí ó kọjá lọ́hùn ni lọ́ọ́ dágbére fáyé nígbà tí ọlọ́jọ́ dé njò lẹ́yìn tí ó pé ọjọ́ kẹrin tó ṣe ọgọ́rin ọdún lókè èèpẹ̀ bíbí tí wọ́n bí Adéṣọlá Ọlánìpẹ̀kun ni wọ́n sọ àmọ́ fúnra rẹ̀ lọ́ọ́ yan ó kọ̀ọ̀hún nínú ìwé kan tọ́ka nígbà tó wà ní Methodist Boys High School ní Èkó lọ yan Fabio hmm. ló bá fi kún ọkọ rẹ̀ ọjọ́ Adéṣọlá lẹ̀ di Fabio lánìkan táwọn èlé mọ̀ pé ọmọlúwo wa ni Fabio ta ni jẹ́ Fabio hmm. hmm. ó mú orúkọ nù novo kan tó kà ní ibẹ̀ ni ó ti kí Elédùmarè kó mé ìpẹ́ búkò. ṣé wàá rí inú ìròyìn kan tí a máa fi hapara nù ti Nigerian Tribune wọ́n ní mr fọ́nrọ̀ abẹ́lé Rauf Arẹ́gbẹ́ṣọlá lọ́sẹ̀ tó kọjá lọ ní ìlú Enugu nípínlẹ̀ Enugu ni ló sọ wípé àwọn eh, ìwé ìrìnnà lọ sí ilé òkèèrè pásítọ̀tì tí àwọn èèyàn ti gbà yóò mọ lọ bí two hundred and fifty thousand káì táwọn èèyàn ti wàá gbà báyìí wọn náà wá jẹ́ nǹkan tí ó mú fura dání o wípé kò sì jọyàn lójú rárá bíi ti ìwù kọ́ mọ̀ pé ìwé táwọn èèyàn ń wá káàkiri ó sì á di nǹkan tó tún á wá gúde tó ti wá dógun kalẹ̀ báwọn èèyàn wá gbà á pé hmm. ah, kí ọ̀nì mọ̀ jọyọ̀ lójú ni. Hmm, pé kí ló lè fà á. kí ló lè fà á tọwọ́ demurrage. <laughs> Ọlọ́run àbáwọn yẹn bínú kọsí Ọlọ́run pé ẹ máa mú nǹkan yín. ẹ eh, tara bi tí ò ní ríwé yóò ríwé o kọlọ́wọ́n sábà yanjú gbogbo ẹ̀ ńkọ̀ kan hmm. kó sábà ti ẹ̀bẹ̀rẹ̀ ńbì kan àwọn èèyàn wa tí a fẹ́ bá gbá Ghana tábà gbé World Cup qualifier oníṣẹ́ yín ti jẹ́ o wọ́n ní wọ́n ti gbé injury wọ́n ní àwọn tó ti gbé injury nínú ikọ̀ Ghana wọ́n sápọ̀ rẹpẹtẹ wọ́n ní. Ah. balùbalù ń tàbí eh, òun. ẹyin eh, àwọn oníkan àgbà ti sọwọ́ sí wọ́n sì parọ́ kò sí bẹ́ẹ̀ àwọn náà wàá dúró wò. bẹ́ẹ̀ bá dúró lérí pé nìkan ní júùrì <laughs> ọmọ tẹ́ ẹ̀ fọkàn sí tẹ́ ẹ̀ fojú sí ah. lára. ẹ̀fọn àmọ̀mọ́ <laughs> jábàlú. àdúgbò <laughs> ah, ọlọ́run ibi ìtaṣe náà ló níjọ tọ́ba di láago mọ́kànlá á mm, pàdé lórí dẹ́ndé ọ̀rọ̀ ní àárọ̀ yìí ọ̀rọ̀ lórí Ìbàdàn àti kábíyèsí tuntun tá a fẹ́ jẹ lọ́jọ́ Jímọ̀ hmm. ọjọ́ mẹ́rin òní nìyọ́ dàlé lórí ní tẹ́ ẹ̀ mọ̀ ń pa Ìbàdàn ẹ̀ mọ̀ láàárọ̀ yìí hmm. yes Adébáyọ̀ Fálékè Abọ́ládé Sàlámì aṣẹnudédé síbí kálíbà láǹfààní àti pàdé lórí àjà àbálẹ̀ bó bá di lọ́la ẹ ṣeun ẹ jẹun jẹun bí ojú ọ̀nà. You are to Fresh 105.9. Right in the hot, hot city of Ibadan. This is Fresh Offense 105.9.